mo ṣe èrè lèrè iṣẹ́ bá mi fèrè sí iṣẹ́ mi èrè. títí ló fà á eléyìí ò dáṣẹ́ èmi ò fẹ́ láyé mi òpó ti bá dáwọ́ mi lẹ́jọ́ yọrí sí rẹ̀ bí mo ti fojú ọwọ́ ṣiṣẹ́ má jẹ́ fẹ́ yọwọ́ ní ìlànà. ìwé tó tó já báyìí tó kì í ṣe ọmọ kékeré tó kì í ṣe bébì gbọ́rùn sókè jàre ẹ bá ti dé sukú ya talking talking talking talking. my dear? Ṣé wọ́n okay? Ṣé pẹ̀lẹ́? Báwo ni? Ah, àwọn náà wà òkè bí báyìí, mo múra fáwọn ọmọ yìí ni mo fẹ́ mú wọn lọ sí school. Okay my dear. Ó dáa. Ẹ ok, inú ẹ̀ má pẹ̀ṣẹ̀ sí gbọ́. Love you too. Bye. Okay, let me go inside and pick your bag and I'll bring your food for you, okay? Salama do van pa mi, ani salama do van lọ́la. Salama do van bọ̀sọ̀ ọmọ ọlọ́mọ kò sí ìpè ránṣẹ́. Salama do ti ń tọ́tí. Orúkọ rẹ̀ wọ rẹ́kọ̀dù ni. Bí nǹkan mọ̀ wulẹ̀ ní mi fi kọ́ ẹni tí ẹ fi nílẹ̀ ẹ mélòó kọ̀ mi àfọwọ́kọ rẹ kọrin inú rẹ ọ̀dùn. ayé tá a wà tí ò bá sí ọtí láyé tá a wà yìí báwo láyé ìbá ṣe rí. ọyọ kò kí iyọ̀ parẹ́. ayé ti parẹ́ dànù. nínú ọ̀rọ̀ pé nílùú wa yìí ọtí làwọn èèyàn fi ń gbéra àwọn èèyàn bá ti kú tipẹ́tipẹ́ síbẹ̀ ẹ kàn mọ̀ pé ẹ kàn mọ̀ gẹ́gẹ́ bá sígíra ó ti pokùnso ìyá sígíra ó ti pokùnso ọpẹ́lọpẹ́ ọtí. mo ti rí ni ọtí ọtí gbàgán ni bíbélì gan sọ wípé ẹ̀rín máa mú inú alààyè dùn ọtí ó mú kí àríyá ó yá jeremiah ló sọ ní àbí philip nínú ebenezer ló wà orí kíni yíyọ orí kò lórí ibẹ̀ ni òbẹ ti yọ orúkọ rẹ̀ <laughs> ebenezer. ìmọ̀ lọ kí yòówó lẹ́yìn ìròyìn ọ̀gá mi ń pè mí o iṣẹ́ náà wọ́n tún pè mí ní báyìí. wọ́n dé gbèrègbè. ṣé owó ẹ̀mí lọ́gá rẹ̀ ń sọ fún ọ ní àbúrò iṣẹ́. kò sanwó ẹ̀mí kọ̀ra mi lẹ́rù ó sanwó sẹ́ni. tó bá ti wá jẹ́ pé kò lè sanwó ẹ̀mí pé owó iṣẹ́ ló san jẹ́ kí ọ̀gá ẹ pé ẹ̀mí iṣẹ́ ó gùn jẹ̀ níyàn lọ. bẹ́ẹ̀ bá sọ́dà ebo ń lọ fi ebú ẹ̀ ẹ̀bú gbẹ̀dọ̀ ń rà lámútùmù ìbá sọ ẹ̀ ìbá sọ ẹ̀ lọ́nà ebo fi ebú ẹ̀ ẹ̀bú gbẹ̀dọ̀. kí ni ìtumọ̀ ìtumọ̀ ìtumọ̀ orin omi fẹ́ mọ̀. ọkọrin ọkọrin tiẹ̀ ni àbòrò rẹ̀ mo lò. ó ti yé mi. Hmm. ẹ̀bẹ̀ di etí rẹ̀ mélòó. méjì. kílẹ̀ òfin gbọ́. ọ̀rọ̀. sọ́padà jẹ́ kí nǹkan táyé rẹ̀ ti jóná kòkó ló mọ tiẹ̀. nígbà tó jẹ́ pé ibi iṣẹ́ tí wọ́n ṣe tó o ti ń rówó tó o ti ń bẹ́ bí tó ń bára tó o ti ń rọtí fáwọn olórí burúkú tí wọn ò níṣẹ́ lọ́wọ́ ní olóbùkún kan wá sọ fún ọ pé kí wọn má padà lọ́bi iṣẹ́ náà níbo náà tí wọ́n tó fi rántí fún lọ́jọ́ mi ńgbà tí wọn ò bá lọ́bi iṣẹ́ wọn ní kí wọn sọ fọ́gà rẹ pé kò sáyé hmm. àníyàn ṣe ni owó tí mo ní mo yọ ọ. Hmm, ọ̀rọ̀ wà ń bẹ ẹgbẹ́ bí gbogbo tó sọ àpò rẹ̀ ló sọ sí pa fóònù ẹ pa kókú kó máa kọrin fíṣọ̀f sọ́gà rẹ létí. ìwọ náà mọ ní sùsọ̀fù ó ṣàgbọ̀n tí wọ́n sọ sóòrù gbọ́rọ̀ wà ń bẹ ni èmi náà ò rà bó ṣe ṣe ṣe owó oṣù mi ń pé ọ̀gá mi sì rékì bọ́rọ̀ mi ṣe ti máa fẹ́ náà ẹ sà ẹ sà mo rí miss call ni sà. ẹ bẹ́ẹ̀ ni sà mo lọ kí ọ̀rẹ́ mi kan tó bímọ ilé ọlọ́mọ ni mo wà báyìí bẹ́ẹ̀ ni sà ariwo ọmọ pọ̀ lẹ́ẹ̀kan ni ò jẹ́ kí n gbé ọmọ tí a ṣẹ̀ṣẹ̀ bí mọ́ bí tí wọ́n ti rọ́mọ ọ̀hún bóyá bí tí wọ́n bí sí bó ṣe gbé bí òun lẹ̀ orí pómó bóyá lọ́nà àbá amẹ́ríkà ló pé wọ́n bí òun sí bí ti bí lẹ́pàá báyìí tó rí olóoru ni bẹ̀rẹ̀ ni mọ̀ bọ̀ mọ̀ bọ̀. o kò jẹ ọ̀gá mi ni ó lọ fún mi two hours kí n lọ́dọ̀ o. bí nǹkan tán kọjá nǹkan. bá mi ta ní fífi mi wá rẹ̀. ọmọ ẹ wò ní ṣe. àti wọn lè sọ ọmọ ọmọ kan ní ọlọ́dọ̀ ru wa ni ìwọ lọmọ tí ń ké ṣé wọn gan òkè ni ìwọ lọmọ tá a wá kí. ayé ayé yìí ti padà mú. ewu àsọsí ewu àsọsí òun ló rí pẹ̀lú tó wà mọ́ ooru tó ń ké. ẹgbẹ́ bí ṣé o dẹ̀ rò pé iṣẹ́ ìbá parí lẹ́nu. ẹ ṣàwọ̀ yín náà ló kù sí gbogbo ohun tó yẹ kémi ṣe mo ti ṣe lọ́hùn mm. àmọ́ tá a bá débẹ̀ mm. tẹ́yìn náà bá wo ibi tó kù sí òun ni ó sọ bóyá a lè parí lọ́la àbí a lè parí. torí èmi ṣe rò pé iṣẹ́ tó wà nù yẹn ṣe pọ̀ ọjọ́ mẹ́ta mo tọrọ lọ́wọ́ ìyá yìí. ọjọ́ mẹ́ta hmm. nígbà bá yẹn ò tí ì le jù àmọ́ ẹ̀sà ìgbà tẹ́ tún ṣe ń sọ fún wọn pé lọ́rin là lọ tá sì lọ hmm. èmi yẹ kẹ́ sọ fún wọn bí tá gan-an kí wọ́n mọ̀. ẹ̀bẹ̀ dí ló ń sọ̀rọ̀ báyìí ò rí bẹ́ẹ̀ yẹn ṣé orí tóbìnrin bá àbúrò kan wà lọ́wọ́ yàn ọ̀nà ṣe máa báyọ̀ parí ẹ̀nà bàbá o and ilé tí mò ń kọ́ yìí nìsín tí mi ò tí ì sọ fún tèmi yé mi o torí pé mo mọ àsìkò tó yẹ àti ìgbà tí mo lè pín jókòó kí n fi ṣe surprise fún bẹ́ẹ̀ for now jẹ́ kó wà bó ṣe wà yẹn. ó yé mi sá. ó yé. ẹ bẹ́ẹ̀ nítorí a lè ní òní rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ láti èrè fi pààyẹ ẹlẹ́kọ̀ọ́. ẹ̀fẹ̀ di. sá. <laughs> ó máa jọ mí lójú gan kẹ o ò sọ fún mi pé o ti set everywhere gbogbo everything ti prem báyìí. ìgbà tí ẹ ti ọ́dà rẹ̀ ti sanwó fún wọn báyìí ti kó o dé báyìí tèmi rí pé o kó o dé báyìí mọ̀kàn wọ́ mọ̀kàn kúnra ni látò bí ọpọlọ tèmi sì mọ báyìí. mi ò ever believe pé ẹni tó kọlà ó lè ní sense tó dáa tó. Ah, <laughs> ọpọlọ mbẹ ọpọlọ mbẹ wá ọbẹ̀ mbàjẹ́. you know you've really done a very good job here. Ah, èmi àtọmọ kékeré kan láṣẹ ni ìyàn bá sì jù bẹ́ẹ̀ lọ. pẹ́fẹ́ sọ̀rọ̀ mo ní tó ṣe ń bí ti wà pa jù. Ah! kí ló dé tí ìlú ní ìṣiṣẹ́ wà ló ṣe wà. ewu eh, tó ṣe lè ní pé eh, kí sì ni mo fẹ́ gbé ní láàṣì àmọ́ àwọn káfíńtà ń ṣe kínní kábínẹ̀tì rẹ̀ lọ́wọ́ wọn á gbé tán bá ti parí ẹ̀ nǹkan dá ní ti ìwọ̀ bẹ̀. Ah, bí mo ṣe trust ẹ jẹ́ kí ó wà ní ibi tó bá wà kó wà well positioned. okay sir. Hmm? okay sir. ẹ̀bẹ̀ ni. bàbá o bàbá àjọ rẹ ti yí. wait. ẹ sà ohun tí mo fẹ́ béèrè ni pé nígbà tí a ti tò gbogbo ilé bó ṣe yẹ kó ṣe ẹ ti náwó kò séèyàn tí ó débi tí ò ní kílẹ̀ kọ́ ilé leléyìí o ilé àwò fi tọrọ lé ni àmọ́ ṣé àti lè sọ fún madam báyìí. you see ṣòróbìnrin hmm, èèyàn ńlá ni wọn tá a bá ń ṣe nǹkan báyìí pamọ́ a gbọ́dọ̀ wà very careful àwọn ìyàwó wa a gbọ́dọ̀ máa jọ wọ́n lójú all the time a máa ṣe àwọn nǹkan gbà mí tó jẹ́ pé tá a bá wá mú wọn débi tá a ṣe yẹn inú wa dùn débi wípé ohun tí wọn kì í ṣe fún wa tẹ́lẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí í ṣe èyí ah! ẹ̀ lèmi ṣe wò ó pé by the time tí máa mú màdá débi tó bá wo everywhere kò ní wáá. wáá. kò ní kì í ṣe ọ̀hàn wáá. ilé yẹ ọ̀hún gbà tí ò ní dúbí ẹ̀rọ kù. àmọ́ tí ẹ̀jẹ̀ yìí wọn wọ́n mọ iyì tí wọ́n bá débi. Oh. Eh, àmọ́ eh, secondly secondly eh, company tí ń ta ọṣẹ tẹ́ ẹ fẹ́ rà wọ́n láwọn ti gba iye tẹ́ ẹ fẹ́ sanwó. wọ́n ti gba owó tí a ó fà fún wọn. bẹ́ẹ̀ ni sà ngbà tí wọ́n rí iná pè. máa sọ story tó bá jẹ́ bẹ́ẹ̀ between tomorrow and day after mo máa arrange owó yẹn wà lọ sọ fún wọn àlè bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀. àwa náà dọlọ́sẹ̀ straight. ó kù sí ẹ lọ́wọ́ ìyẹn kù sí ẹ lọ́wọ́. ẹ wá lọ wo bedroom mi. Ah, everywhere is okay ṣé wọ́n tún dè ní. ẹ yọjú síbẹ̀ ẹ yọjú síbẹ̀ ẹ yọjú síbẹ̀ ẹ yọjú síbẹ̀ ẹ bẹ bí ma. ọlọ́run kò fẹ́ ìrètí ṣe èyí tá a bá ṣe kìràkìtà wà láyé bí ọpẹ ní kó já sí tá a bá ti ń ṣiṣẹ́ láṣẹ náà kùn ká tún bá lọ́rùn fèrè lórí iṣẹ́ wa èrè ni mo fẹ́ èrè ni ah, ọlọ́run èrè ni. sọ pé ah, iṣẹ́ ṣe iṣẹ́ ṣe. Ah ẹ̀rù ń bà mí tẹ́lẹ̀ pé ọjọ́ tí mo dákun ya ìjọ máa. Ah. ẹni tí ọba ti fi ẹ̀yìn ọwọ́ hàn yàn èèyàn gbọ́dọ̀ máa bẹ̀yìn ọwọ́ hàn èèyàn dáadáa ní ọ̀gá eh. ẹ̀yìn kaná délé pa àti ilé pa lọ. dúró ìyá ń pè mí. ẹ eh. eh, lóde. my dear. báwo ni èmi náà ti bọ̀ lé a ti wà lọ́nà ẹ wọ ọlọ́pàá wa ń bí o ẹ àwọn àti Mr Johnson náà jọ wà. Mr Johnson. alọ́lọ́pàá ti mú Mr Johnson sẹ́. ọlọ́pàá rẹ̀ sí Johnson. wọ́n retí ẹ má pẹ́ o wọ́n láwọn fẹ́ bá yín sọ̀rọ̀ bí mo tó fẹ́ bá yín sọ. ẹgbẹ́ fún wa ẹ jẹ́ máa sọ̀rọ̀. ọlọ́pàá mú Johnson. ọlọ́pàá mo mú kọ̀ọ̀kan yín ọ̀gá ẹ̀fọ́ kan yín balẹ̀. ọlọ́pàá yé. ah yé. Yeah ọ̀gá mi náà ẹ sà ẹ sà ìdílé rẹ ẹ sà hello madam ẹ máa tẹ̀lé wa dé station tọkọ yín bá ti dé ẹ padà wá. excuse me sir èmi kọ́ ni mo ṣe mi ò ṣe nǹkan kan sir ọwọ́ mi rèé mi ò ṣe nǹkan kan Mr Johnson ẹ bá sọ fún wọn pé mi ò mọ anything ni. mo ṣàlàyé fún kátókò lọ́fíìsì wípé èmi àti ọkọ ẹni ìlàjọ nídìí kò tó kan madam pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ wọ́n dẹ̀ rárá a gbọ́dọ̀ débi so a ti wá débi báyìí so ìgbọ́n tẹ̀yìn nídìí ni pé ẹ já lọ dé ọ́fíìsì àwọn ọlọ́pàá ẹ kàn ṣàlàyé ara yín ẹ bá ṣàlàyé ara yín ẹ máa wà freedom of come out ó ti tọ́. àwọn olùtí dé láti school sir. ẹ ló mà ọ̀gá mi ló rán mi iṣẹ́ so ìṣọ́ṣọ́ kan fún mi mò ń tẹ̀lé ẹ jẹ́ ká lọ sí station. ọfíìsà ẹni sùn ìyàwó lé ni wọn ẹ ti wọn jẹ́jẹ́. ẹ lálẹ́ mọ́ ìsàlẹ̀ ọmọ ta ló rẹ̀ ọ̀tẹ́pà ni ẹ ọ̀tẹ́ pàlọ́ rẹ̀. ẹ fún one fifty change. one fifty owó kí nìyẹn. ọ̀dẹ̀ lélẹ́yìn ni ṣé o sọ fọ́tẹ̀ pa àpọ́dọ̀ bábẹ̀ ló ń lọ ọ̀dọ̀ bábẹ̀ ló ti fẹ́ lọ́ọ́ rajà ni bó ṣe wáyé fáwọn náà ló jẹ mí kò sì jẹ́ ìlọsọ fún. ẹyin àti wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́. ọ̀dọ̀ ìpò wèrè lélẹ́ ìṣá èmi máa yà ká gbọ́njẹ́ mi ìrẹ́yà iṣẹ́. ẹ pẹ̀lẹ́ ìyá tó ń rọ sọ. àwọn burúkú lélẹ́yìn ni ọ̀dẹ̀ lélẹ́ ìṣá lọ́sọ̀ fún fọ́tẹ̀ bábẹ̀ ló ti rajà ọ̀dẹ̀ ó fẹ́ gba change òpè onílé lẹ́yìn o ọ̀dẹ̀ kẹ́mi mú jẹ́ńjì wá mànàmú. àǹtí ẹ káàsán. báwo ni ọmọ rẹ̀ alẹ́ ṣẹlẹ̀. ẹ wò lé mo ti ń bọ̀ ẹ wò lé ti gbóná sí i gan. mi lè rántí mi bàbá ọpẹ ti kú o. ọpẹ wo. bàbá ọpẹ tó láti wá ní. ọpẹ square. Ọlọ́run. ayé mi o. àbáyọ̀dẹ̀ wà pa o. ọ̀dọ́ nínú ọ̀rẹ́ ni bàbá ọpẹ o. bàbá ọpẹ ní orí ẹ̀wọ̀n mi báyìí ẹlẹ́dẹ̀ wà bí báyìí ọjọ́ èèyàn ní ọ ọ̀dẹ̀ máa fọ́nà òlẹ̀ èèyàn ní bàbá yẹn náà. ẹsìn tí wàá délé wa gbogbo àwọn ẹbí wọn àbúrò wọn ẹgbẹ́ òun wọn ti dé kí wọn irú rẹpẹtẹ níwájú ilé wa ẹ̀wọ̀n ilé wa ti kú ilé wa ti dàrú. jẹ́ kí sọ fún àbúrò tó máa fún mi ní ráàdì ìgbà bí wàá rí kí ọ̀rọ̀ fún mi lóròró máa kí pápá ni máa ń fún mi ọlọ́run ọ̀ọ́ àti mi olókùn sọ síbítù ni. ọgbẹ́ square ìtàlùmídé tí ọlọ́run máa forí kì í ó máa tó ṣẹlẹ̀ ọmọ ìgbà wọn á máa tàjà lọ gẹ́gẹ́ bí sáré lọ. báyọ̀ ah, ah, ah, dàgbà lọ àyẹ̀wò àbáwọ̀ ọmọ ìyá ó kì í bọ́ sí ẹ lọ́rùn ó kì í bọ́ sí ẹ lọ́rùn. àbọ̀ pẹ̀ èèyàn lélẹ́yìí o ọlọ́ọ̀ èèyàn ni. ẹ fi lẹ̀ ẹ́ àti ìmọ̀ ìfẹ́ kówó yẹn lẹ́ fi lẹ̀. láì pọ́ ju ẹ̀lẹ́ kẹ́mi fowó lẹ̀ fún. ẹ láìpẹ́ owó. fẹ̀wọ̀n dápá àwọn bọ́ fẹ̀rẹ̀ ló máa ń kówó fún ó rò pé mi ò mọ̀. ẹ fi yẹn lẹ̀. ọbẹ̀ ni gba fún mi jọ. yàrá ìjọba ni kò bá mi dá one thousand naira. ọlọ èèyàn ní bàbá ọpẹ́ o ọrùn rí ẹ bàbá ọpẹ́ o ọlọ èèyàn ní o. ikú ọ̀gá mi dùn mí o èmi ò mọ̀ pé bẹ́ẹ̀ yẹn ṣe kú ní ọ̀nà pẹ̀lú tí ó sàárẹ̀ ò ṣe tẹ́lẹ̀ ó sì fò sálẹ̀ òkú lójú mi báyìí ni ó ṣe ń fẹ́rú fẹ́rú ni ó ń bu yèèpẹ̀ fún yèèpẹ̀ tí ó bò mọ́lẹ̀ tí kálukú sì darí relé lọ́gàá mi lẹ́ni tó à ń lè rírú èèyàn bẹ́ẹ̀ mọ̀ láyé yìí gbogbo tí mo bá ní mo fẹ́ náà lọ fẹ́ gbogbo táwọn náà bá sì fẹ́ lèmi náà bá fẹ́ kò wá lọ bẹ́ẹ̀ just like that. wọ́n ti sin ọ̀gá ẹ̀. ah wọ́n ti ṣe kálukú ti dá ilé lé. ayé ti lọ. wọ́n ti tọ́ ikú ọ̀gá mi dùn mí o. ikú ọ̀gá rẹ dùn ọ lọ sí ni mo ti àrí. mo fi ń pàrònú rẹ ni. ẹ ó dé. ẹ má ti sọ fún mi. kí lè bá mu ṣé wọn mọ ìjọ. yóò mọ̀ pé fẹ́lá tọ́jú ẹ fi kú yìí. wọ́n pè pa ni. ìwọ làpè pa ń bẹ̀ ṣé bí ọwọ́ mi mo fi wà dé ọsibítù nígbà tó bẹ̀rẹ̀ sí gáàsì gáàsì gáàsì mo sì dé báyìí dókítà sọ fún mi pé cardiac arrest ló pa pé wọ́n àrẹ́sì ẹ̀ ni. ikú máa fi ó máa di kankan lórí èèyàn tó ń receive call lọ́wọ́ tó ń ṣe ẹ̀mí tó ń bá èèyàn sọ̀rọ̀ tó dẹ̀ ti pé bẹ̀rẹ̀ sí ní gas jẹ́ kí n sọ fún ẹ wọ́n flash ọ̀gá ẹ̀rù ó dẹ̀ receive call. ẹ wá gbé e. ah! bílíọ̀nù àdákàwé ọgbọ́n ọlọ sùkúl rárá ọ̀tọ̀ níwèé ọ̀tọ̀ lọ́gbọ́n orí kò sí ìkankan tó nínú méjèèjì kí ló dé bílí. ṣé kí n bá mi ti ṣe ìwà lọ́pọ̀ lọ́mọ mi eh. ó dá mo ti gbọ́. wọ́n pèèyàn pa látòrí aago tí ah, ah, ah, bílí amínú bí mo dàbí ọ̀gá rẹ̀ mọ̀ kókó ọlọ́run ni ọlọ́run ò bá tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀ àmọ́ etí ìjà gbàgbé mi ṣẹ̀rí ní tá a máa ń sọ ni ẹ jẹ́ ká máa mọ ìyá ara wa bá a bá wà láyé lóòótọ́ ni mo ń sọ pọ̀gá rẹ̀ èèyàn gidi ni o èèyàn tó àmọ́ bó bá pọ̀ níbi báyìí bó ti mọ́ pariwo rẹ̀ iṣẹ́ ni o yóò fi iṣẹ́ pa ọ́ yóò fi iṣẹ́ pa ọ́ yóò ṣe kí ni o ó dán ní ìsìnta yóò wà pí ẹ̀ tó rò níṣẹ́ báyìí àbúrò rí po ti wá tán báyìí gbogbo ẹni tí ń bọ́ ọ nu níbo ló ti máa rí tó ìmọ̀ ọ̀rọ̀ ti ní ìsìn àbúrò rí po ti wá tán ẹ̀jẹ̀ a mọ̀ gbélé ayé mọ ìyá ara wa ẹ má jẹ́ òdìgbà tá a bá kú tán ká tó wá máa gbéra wa gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ olórin kan bọ̀dá mi lọ́kọrin ó ní kò dìgbà tá a bá kú ká tó mọ ìyá ara wa ayọ̀ mi wó rẹ́rẹ́ dá dá dá dá dá dá dá dá dìmú dáadáa ó nínú. ọ̀rọ̀ tó yẹ kéèyàn hàn ronú sí ọ̀sán ló tó fi ń kọrin. mo náà ti wọn rí owó rẹ tí báyìí ní. Eh, ah, kò sí wàhálà ó ti kúnnù kò sí sówó lọ́nu gbogbo tèmi náà bá ṣe báyìí mọ̀ ṣe láwìn ni èyí tèmi náà bá mú nísìnyí mọ̀ mú láwìn ni. ṣé ṣé o jọ máa ṣe wá papọ̀. kọjọ ṣe wá papọ̀ o. mo béèrè ní. Ah, ibẹ̀ yẹn bá ti rolówó kọ́yìnyàn ti ráwìn ni. ìgbò kò sáwìn bí o èmi ò táwìn come tomorrow no credit. Um, kò kẹ́díìtì ń bẹ lónìí. ìrọ̀lẹ́ pa ah. ẹgbẹ́ bí mo ṣe àtàwọn olóògùn gbogbo wọn mọ iye wa ni tó bá lẹ́kọ̀ọ́ mọ ìlú wa ni ti wọ́n ta ambassadọ̀ ní ìgbà yìí. bẹ́ẹ̀ ó tán ni o tó gbọ́ ọ̀rọ̀ ambassadọ̀ lọ́sọ̀ ṣé ń bí àwà ẹ̀ fọ́ọ̀rọ̀ mi ti pẹ́ mi tó kọ̀yẹ́ká ti lẹ fọ́tò rẹ̀ mọ́yìn kí a máa rí i pé ambassadọ̀ ọ̀fọ̀ ọjọ́ ẹ̀ tí ó. ẹni tó bá lóyún máa ń gba yìí ṣùgbọ́n kó lóògùn olùsọ̀lẹ̀ ẹ̀kọ́ pé àwọn olùdó máa ń mu ìwẹ̀dẹ̀ ní sponsor àbábọ́lówó ṣẹ́sì pósítà ilé ẹ̀kọ́ wà mẹ́. ẹ̀yin méjèèjì ní padà gbé síbí nílò fọ́tò yín gàdàgbà gàdàgbà báyìí náà wọ́n yín rè lórí ìta ẹ̀ àga àmbásẹ́dọ́ṣìpù wa o. irọ́ èmi ò ṣe tèmi bá ń ṣe tèmi bẹ́ẹ̀ fọ́tò bílíọ̀nù nìkan ni ẹlẹ̀ mọ́yìn kẹlẹ̀ mọ́lẹ̀ ológogoro kọ́ máa jẹ́ àmbásádọ̀. ìwé ìfẹ́ pàbọ̀dọ̀ ìwé lè fi yan sí tíjẹ mi débi kó fi sàmbásádọ̀. ó dà ẹja jọ máa wò ó gbà ó ọlọ́run kò fèrè ti ṣe èyí tó bá ṣe kìràkìtà wà láyé bí ọ̀pẹ. ló ṣe ẹgbẹ́ dí. ẹ kú àtẹmọ́ra èmi rèé ọlọ́run àforíjì hàn àmín àwa ní ikú òsì ọlọ́run ọ̀dárí ikú jẹ nìkankan bí tí wọ́n ń lọ kò sẹ́ni tí ò ní rí bẹ́ẹ̀ àwọn náà kúkú rò pé ọ̀yà kankan báyìí bó ṣe wé lẹ́dùá ni kí lẹ́dùá ọmọ fi kú tó yáwọ́ pa gbogbo wa. ẹ lè kó àmúmọ́ra ṣe ráwọn ọmọ tí wọ́n fi lẹ́ẹ̀ wọ́n sànjọ́ fún yín ayé tẹ̀sán ọjẹ́ ìrùdí rẹ̀ ọjẹ́ àwọn ìrùdí ẹ̀rẹ́ ọlọ́run sì bá yín tọ́jú wọn. àmín. bó wa ni àwọn ẹbí ń kọ́ sí à ń yọjú sí yín. ẹbí ẹbí kẹ ẹbí ò yọjú láti bí oṣù mẹ́fà kankan mi ti kúnlẹ̀ yìí mi ò rí anybody ẹbí kankan ò yọjú rárá wọn ò yọjú mi ò rí àkànkan kọ́lọ̀ ń lódùmarè jọ kọ́lọ̀ má jẹ́ àkúdẹ̀rù wa nù ní tó tẹ̀ wá ń ṣe mí ní ààyè tó ń yà mí lẹ́nu ni wípé ah, ọkọ mi ṣe bí fifty million ló sọ pé ó gbé ní báǹkì. Eh, fifty million ni. ẹbẹ di hmm. níbo lẹ kó sí. Eh, mo ò kówó fẹ́mi èmi ò rówó èmi ò fojú rówó lẹ́yìn pé gbégbé mi jáde ká jáde ká lọ ká bọ̀ èmi náà ò fojú rówó. ẹbẹ di mi ò mà kófìrí owó yẹn rárá. ẹ eh, ẹ ah mà sí o mi ò mà kó fìrí owó kankan lọ́wọ́ olúmídé lóòótọ́ o ó ṣe bí ọkọ sí mi o tí n bá tún máa táyé wá òun ni màá tún yàn lọ́kọ ó dẹ̀ ṣe bí bàbá sáwọn ọmọ ẹ̀ ó ṣe dáadáa ṣùgbọ́n ibi tó wá kó fifty million sí nínú ilé yìí tí mi ò mọ̀ tí mi ò rí ló ń yà mí lẹ́nu mọ́tò tiẹ̀ àwọn báǹkì ti wá gbé mọ́tò tèmi wọ́n ti wá gbé mi ò rẹ́bí mi ò rí kan kò dá mi lókòwò ẹ́ eh? tọ́ba ní bá máa rí nǹkan jẹ èmi àtàwọn ọmọ ló dà sí ngọdù báyìí ṣe ráyè mi báyìí. ẹ mọ nǹkan ẹ wo ó dùn mí o ṣe rí gbogbo ọ̀rọ̀ tó lówó yìí ẹ tẹ̀já fihàn lẹ́nu ẹ já filẹ̀ ọlọ́run lọ́mọ bí wọ́n kówó sí wọn sá lè gbowó ni ẹ láì ṣe jò ṣé ẹ̀rá ni wọ́n mi fifty million ni àmọ́ bó ṣe ṣẹlẹ̀ ọlọ́run nìkan ló yí ṣe rí ìtòǹdùn báyìí òun ni tàwọn ẹbí <laughs> eh, eh, ó mà ga o ẹsẹ̀ gèrè ní àjọfẹ́ wa kúkọ̀ wá kankan wọn ti àárọ̀ tàwọn ọmọ sí ẹbí ẹ máa kú wọn dá má wa nù ó ti dà wá só gọ̀dù o. ṣe rí ntẹ́mi náà wá yọjú sí sí mi pé iṣẹ́ mi ò sí náà ọkọ̀ tí aláàmù wà ó ń lo àwọn báǹkì ti gbà yìí sáà wà ládòfo ni àṣà lè ó jẹ́ kí n lọ bá wọn yọ búlọ́ọ̀kù kí n ṣe búlọ́ọ̀kù mi kà kí n lọ rí òfin jẹun n <laughs> eh, sì mọ́ mi yọjú sí ilé ẹ̀kọ́ kan. ó mi pọ̀ sí gbàǹjà. <laughs> aláyé kí n tó jèrè iṣẹ́ mo ṣe èrè lèrè iṣẹ́ bá mi fèrè sí iṣẹ́ mi èrè ni mo fẹ́ ta ló lè sọ ìyàtọ̀ èrè nínú èrè ẹni ṣiṣẹ́ ló ń jèrè èrè ò sí nínú èrè èrè wá oríṣiríṣi èrè ìwà èrè ní èrè iṣẹ́ tá a ṣe ara mi èrè ní ọgbẹ́ mo kí ló lè ẹni ṣe é èyí gbé kékeré ìgbéyàwó wa nínú pẹ̀lú iṣẹ́ ọmọkànlẹ̀ kí kẹ́kẹ́kẹ́kẹ́ ọba ti kàn lẹ́ẹ̀kan mo ti gbọ́ àmọ́ àjẹ́. Ah. ẹyin tí ẹ ní lọ́wọ́ nǹkan lẹ̀kùn bí mi fè ah, ó yẹ ká ẹ ti mọ̀ pé ẹ ti kàn ní ọba díẹ̀ ìsókè. Ah, gba tí mo whatever um, actually um, àwọn um, chairman mo fẹ́ rí. chairman. yes sir. open up. Uh, no problem sir actually mo ti submit uh, cv mi sí ilé òun but wọ́n ní pé dandan àwọn ní ìdá application letter mi in hard copy so wọ́n ní ṣe pé kí n sáré lọ print ẹ̀ kí n wá fún un. Mm-hmm. letter. yes letter application letter. kí n sáré lọ sí fún un. Ah, ah, ah, ẹ má bínú. ẹyin kò ń fẹ́ fún uh, chairman náà ní kí n wá. Eh? máa máa máa fún bùtẹ́gùn kọ́ máa fún bẹ́yìn ó dàbí pé oríyé máa ná létóbi dúró bẹ̀ kọ́ mọ́ rí mo ń wọ́ lẹ́tà ní ọ̀ ń gbà náà ni. ẹ má bínú bàbá you know instruction sọ fún mi. náà fẹ́ níbi tó dúró tì. bàbá you don't need to insult me like that actually àwọn ọmọ ní pé kí n wá bọ̀ uh, uh, okay uh, all right. Ah! kí ló ń ṣe é mo ní kó o mú lọ́tà yẹn ilé ìfẹ́ mi náà ìwé ìfẹ́ fi lé mi lọ́wọ́ second kan gba lẹ́tà just like kẹ̀kẹ́ kan mú lẹ́tà fún just like that. ṣé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tó ti ń ṣẹlẹ̀ bí ìṣiṣẹ́ kò tó kéyo kéyo kéyo gba lẹ́tà kó tó di pé báwọ̀ ọ̀gá. ẹ mo mọ we will not wà vigilant you know it's confidential very very confidential. don't you know that you are talking to an incorrected man yes i am i i i as you see me bó bó ṣe ń wò mí bó ṣe ń wò mí i'm an ex soldier ex army ex police ex sss ex dss ex ex ex crime anything. Oh, Baba, what's your understand? Anything at all. Uh, okay, yeah, I'm sorry. You're talking to an intelligent somebody. So don't embarrass me too much. Bring your Thank you. Um, okay. Kí ni ń dúró wẹ́rẹ́ wẹ́rẹ́ nínú lẹ́tà rẹ̀ yá? Bẹ́ẹ̀ àtẹ̀bá fún wọn, wọ́n máa mọ̀ ọ́. Wọ́n máa mọ̀ ọ́. Àwọn ọmọ mọ̀ ọ́. sí òsì tó sì kí tójú ẹ̀ fọ́ ni. sọ́ọ̀rì lẹ́tà lọ́wọ́ mi ni àbá rí pé n fẹ́ẹ́ lọ rí fọ́gà lẹ́tà ọ̀ ń béèrè faith. Ah, àbàtì ó ní ẹ̀gbọ́n òun dùn sọ lẹ́nu má ah. tó fi ẹsẹ̀ nu géètì pé kó máa ṣiṣẹ́ tiẹ̀ ń bẹ̀ ó bá fẹ́ máa gba ìṣe tèmi ṣe lọ́dọ̀ ọ̀gá ṣé kò pé kí yẹn nínú ni èmi ni mo láṣẹ láti wọ̀dọ̀ ọ̀gá nígbàkúgbà tó bá wù mí. sọ gbádùn pẹ̀lú bọ́ọ̀ tí ń bá mi sọ̀rọ̀ yìí sẹ́wọ̀n ah, ọ̀dẹ̀ sẹ́wọ̀n ọ̀dẹ̀ ọ̀tí ẹ̀gbá mi títẹ́ ni sẹ́wọ̀n nìkan lọ láṣẹ láti inú ọlọ́ọ̀lù rẹ̀ gàdí ẹlòmíì tún bẹ̀rẹ̀ rí mọ́ àbótọ́dà àlùyí tó ọgbẹ́ gbọ́n dájú rọba. Hmm. o ti di virus o ti go viral àbí. wà á virus wà á viral láyé ẹ̀. má wọrí tó bá mọṣẹ́ pa iṣẹ́ tèmi níṣẹ́ ilé ẹnu géètì níṣẹ́ mi. tọ́ba jẹ́ pa òun náà bẹ́ẹ̀ bọ́ọ̀ ọ̀rọ̀ mi náà wọ̀ jáde ẹnu géètì níṣẹ́ mi. ìjẹ́kí gbogbo ọ̀nà ọ̀hún náà wà dáadáa náà ní náà gbogbo ọ̀nà ọ̀hún gbogbo ọ̀nà gbogbo ọ̀nà gbogbo ọ̀nà òsì sórí wọn tiẹ̀ ayé ìgbà tiẹ̀ káfẹ́ gbéwèé tiẹ̀ lọ wọ́n ń gbà nígbà lọ́wọ́ wa. ẹ ẹ bẹ̀rẹ̀ sọ ẹni tí ó kọ́pítẹ́ǹtì láti di mánéjà ilé iṣẹ́ wa. the man competent. ẹ wá gbà. ẹ lè competent. ẹ ṣe kọ. o competent ni. ẹ ẹ mi náà kọ Ọlọ́run ló fẹ́ẹ́ ràn mí. ẹ ọmọ wọn ṣe ojú ò ní tí o ẹ kò sí tó burú mẹ hmm. báwa ti wà ẹ ẹni ọba ní kó fẹ́lò mi ní tí ò ní ní bí ìpínlẹ̀ tèmi ti rí mi ọ̀sẹ̀ làwa ń ṣe o àwa ni ọlọ́sẹ̀ kọ́sẹ̀ ọlọ́sẹ̀ kọ́sẹ̀ ẹ bá gbọ́ nsọ̀rọ̀ ọlọ́sẹ̀ kọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ bá rí wọn ẹ sá o mọ̀ ọ̀sẹ̀ tiwa ọ̀sẹ̀ gidi ni. àwọn ọ̀tẹ̀ ìrìnsẹ̀ oríṣiríṣi ọ̀sẹ̀ là ń ṣe ni. ẹnu mo rò ẹ mọ n sọ pé ọ̀sẹ̀ à ń sọ̀sẹ̀ dúdú à ń sọ̀sẹ̀ dúdú kì í sàbùwẹ̀ àwọn ọ̀sẹ̀ ìgbóni. ṣé ẹ ti rí ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ó yé èmi náà jù bẹ́ẹ̀ lọ ṣé èmi náà wá fi ń da yín lójú wípé àbíkú ilé náà kò kí ń ṣàkópa ẹ̀jẹ̀ fáwa lọ a máa ṣiṣẹ́ yín torí máa owó tìǹda yín náà máa dùn. sọ wá rí ẹ̀rọ òkìtì oníran èèyàn lu mọ́gùn yọ̀ dọ̀bọ̀ bẹ́gbẹ̀jì lu mọ́gùn yọ̀ takìtì. ẹ bẹ ní ọ̀rẹ́ mi ọ̀wọ̀ sàwátà wà jáde. tó ta yọ ẹnu wàhálà ẹnu. èyí ló pọnmi àbẹ̀ ògbádùn. lògùnrù bómi lálà sí. ló pọnmi àbẹ̀ lóòrù lóòrù yọ ni. àgùntàn tó kúrò la ń gbọ́. àbìdí bẹ́ẹ̀ kẹ́ bẹ́ẹ̀ kẹ́. ọ̀gá mi ẹ ti go viral. tọ́fà rẹ̀. Ah, pa mi ò really understand um, sakamanjẹ àti ọ̀gá. ẹ má gbọ́ rí ẹ má gbọ́ rí. iye tèmi ló ń tẹ́lẹ̀ tí àìwọ́ bò mí ni ntẹ́ bá wà ní kẹrẹ́ ẹ̀rọ dúmọ́. ọmọ mi dáadáa ní tí mo fẹ́ sọ fún ọ ni pé ilé iṣẹ́ ọ̀sẹ̀ òun á lè ṣe ẹ̀ fún ọ ni o ẹ̀yìn já lè ṣe ẹ̀ fún ọ lálẹ́ sẹ̀ fún ọmọ ọmọ wa lóṣooṣù. pè pè ẹ jẹ́ kó lè ṣe. ẹ fara balẹ̀ ntí ọ̀gá máa lè ṣe. sori ọ̀fẹ́ là ń gbáyé gbogbo tá à ń ṣe ọ̀fẹ́ là ń gbáyé àbí àtẹ́gùn ọ̀fẹ́ pa yá ní ìsì ẹ̀ fún. Ah, ẹ ṣe ẹ sọ fún mi láti lè bí nǹkan máa padà ṣe nìyẹn. mo ti wá gbọ́ báyìí. wo jẹ́ kọ́ mọ̀ mú un yóò ní ìsì ẹ̀ fún bó ti wà yìí àwòrán ayè máa ń ṣe nǹkan míì. Ah, ìwọ náà bá ma oní owó ojú owó ń tèmi ẹja náwó ni ọ̀rẹ́ mi ọmọ san four million lóṣù gbogbo nǹkan bá rí ọkọ̀ bá pa lẹ́mú mílíọ̀nù lọ́rọ̀ mi ọmọ sì pé kí ló ṣẹlẹ̀ tó bá jẹ́ kí n mi kí thirty million lè máa bá yé yan jẹ́. pa má wọlé. ọ̀sẹ̀ yóò ṣiṣẹ́ kí ni ọ̀sẹ̀ yóò ṣiṣẹ́ mo dáràn. ọ̀sẹ̀ yóò lè máa ṣe ṣe oríire mi oṣù oríire tí mo máa ra ìròyìn mo rà lójú ere mo rà lọ́dọ̀ àwọn akọ̀wé máa dá wọn lóhùn mo rà ń pọ̀ tún mo rà ń jẹ̀gún mo rà lẹ́yà lóbi ẹyẹ gbogbo wọn. wọ́n ń ṣe ọ́ ọtí oríire fifty naira fifty naira ni wọ́n tọ́ sórí wọ́n ti rà. ìbàdàn sórí rẹ̀. ọ̀kan bí àná ọ̀kan bí àná ọmọ méjì èmi èèyàn ọwọ́ ara ẹni mẹ́nẹ́jì ọ̀sẹ̀ ọ̀fẹ́ èmi ní sí ọ̀sẹ̀ tó ń fẹ́ mẹ́nẹ́jì mẹ́nẹ́jì kó mẹ́nẹ́jì gbà fún mi. mẹ́nẹ́jì èmi kó mẹ́nẹ́jì ọ̀sẹ̀. ẹ ẹ ẹ ṣe kò ń ṣe pé bóyá ọ sọ ọgbọ́n náà ó rí ṣe tiẹ̀ ìwọ bí òní nǹkan jẹ ń bá sọ lórí mọ́ láì ṣó lè lówó wákàtí ẹ̀rún báyìí. ẹ ẹ sà ṣe tiẹ̀ rí aṣọ tó ń yẹ kò ń ṣe pé bóyá mi ò rí èmi time láti lọ because mo láti sáré pé mo fẹ́ mi ti time tẹ fún mi so mi ti ẹ̀ bọ́dà àti lọ mo kàn ń sáré bọ̀ mi. ẹgbẹ́ tó wọlé bí èrè iṣẹ́ tàṣà ara mi èrè mi ẹni ṣiṣẹ́ ibi láyé bí àjèrè ìrírí ẹni ṣeré láyé àjèrè ire ẹni ṣiṣẹ́ ló máa ń pọ̀rọ̀ ọjọ́ láyé bí bàbá mi fèrè tó kọ́ tó pọ̀ sóhun tí bàbá wọlé rẹ̀ yára. ọ̀nà ẹ̀. èmi náà jẹ́ ọmọ ọkàn mi. sàlásàlà. ẹni sàlá. ẹni tá à ń wí èdè ẹni tá à ń wí èdè ẹni tá à ń wí èdè sàlámọ̀tò ó tèmi owó lò ó fi ń sàyé ayé lòyìnbó jẹ kúnkúnkúsì owó lò ó fi ń sàyé kúnkúsì. yàrá bàálà èmi ni yóò fọwọ́ kàn mí sẹ́ ah, mọ́dàrá ń pé èmi ni ọkùn pé èmi ni bí èmi ò ní bí òtí ní bí è ò ní bí èmi. mo ti pago rẹ pago rẹ pago rẹ kò sì síbi tí wà ó sí ìwọ̀n bọ̀ ọ̀ka aṣọ. kọ àhìnrìn ṣe ń gbowó oṣù rẹ ni. ẹbẹ yìí dókù dókù sídà sídà sídà àwọn ọ̀gá àti àná ò lè mọ wá sídà sídà sọlá bòrò ajé. ẹ̀dá òmò làárò pin. ẹ̀dá orílẹ̀ ọlá nìkan kọ́ ni ọ̀làárò pin <laughs> adéhùn pọ̀pọ̀ gan lárò pin. ọ̀bẹ̀dì mo ti ń gbúrò rẹ̀ wọ́n pé o ti lówó ìwọ sọ fún wọn pé kòun ṣẹlẹ̀ dì tiẹ̀ àfìgbà tí mo fojú mi méjèèjì kòun kò mú rí ẹ báyìí òun ti wúwú gan ni <laughs> kí ni òun ti pọ̀ ńlẹ̀ náà. kò sẹ́ni tí ò lè dáa fún ọ. ha ẹ ṣéǹkì ṣọ́ọ̀bù rẹ̀ náà lágbára Ọlọ́run yóò ti mọ abikí tó kù mí yóò fún ọ ní five hundred thousand. mi ò n tó bá wú ọkọ fi ṣe. ó lè lè pé. five hundred thousand naira. jẹ̀ǹdà kó wa. má bá kú wàdà kú wàdà kú. five hundred thousand. bẹ́ẹ̀ mọ̀ sọ. ilẹ̀ fowó ra amẹ́ríkà yìí. ó lọ amẹ́ríkà. ìnílò àárín gbọ́dọ̀ lọ pẹ̀lú five hundred thousand. ìlà gbogbo amẹ́ríkà pa ni. ọ̀bẹ ra amẹ́ríkà wá rí. ìlọ kí ni ìlọ ṣe náà pẹ̀lú five hundred thousand. kí wọ́n máa bọ̀ gba amẹ́ríkà bọ̀ lọ. mo fẹ́ràn gba amẹ́ríkà ọ̀ gba amẹ́ríkà ń tì mẹ́kù lé lé mi. mo sì mọ̀ pé kí wàá yẹn ṣe. bèbè ọ̀ o oh kò sí wa bàǹtà wa o sì mọ mu. so a lè continue láti máa náwó lọ bá yẹn à ah, ní sùúrù kí ẹ. ẹ wá bí èsì wèrè kí ló dé. Eh, iṣẹ́ mi ni mo ń ṣe ẹjọ́ o. kì í fẹ́ náwó ni. Ah, ọlọ́wọ́ ò ní jẹ́ káwa rí i o. nínú olówó bọ́lá ń lè kí ló dé tẹ́ẹ̀nì lówó ẹni owó o ẹni ọmọ ah, ẹni owó o òun náà máa gbowó ń bẹ́lẹ̀. ẹni bá lẹ́ẹ̀nì lówó ni òní lówó ná ẹni owó o. kí ni fún mi jàre. oh my god kódà ìní gbowó lọ́wọ́ rẹ̀ dèdí ìní gbowó lọ́wọ́ rẹ̀. kẹsí wàhálà. ọlọ́kíní sì kì í sí rẹ̀ ó sì ń mọ̀ ó sì ta. ọ̀jọ̀ sọ̀wọ́sọ̀ wọ́n ń sá kí wọ́n sákì yìí tọ́ta yẹnu wàhálà ẹnu. nípa mi àbọ̀ ìgbádùn ògbólógbòmè láyà sí ah, àgùntàn tí ó kú lọ́la. àbìbí rẹ̀ kẹ̀rẹ́kẹ́. àfisù. mo ń wẹ́ mo ń wẹ́ ṣòkòtò sòdí ọ̀kẹ́ mo ń wẹ́ mo gbọ́ ẹ̀ ìfimilẹ̀ ah, ibi tá a ti ń ṣe fàájì nǹkan tó ṣe kan náà. you don't get me. lọ lọ lọ wò ó dákun jẹ́ ń dá lóhùn. ìpínlẹ̀ gbogbo ní sọ ó ní ti ń bá mi sọ ń bọ̀. kí ló dé tẹ̀ ní ọ́ láàbí mẹ́sàn-án. ó ní mi là ó ó ní mi là ó ó ní mi là ó ó ní mi là ó kí ló ṣẹlẹ̀ kí ló kí ló fẹ́ wí fún kí ló fa wàhálà báyìí. kó tí mo sọ ti yé yín báyìí náà. ó láwọn òbí kan tí ẹ̀kọ́ ti máa bá yín mọ́ ẹ mọ́rùkù tẹ wá ń sìn ni báwo lè ṣe máa mọ tí nírú bíbá yìí ẹ ti kọjá àbẹ̀ náà ó láwọn òbí kan ti máa gbé yín lọ dẹ́gbẹ́ ẹ̀yin gan àwọn ọmọ tẹ máa bá tó ń bè àwọn obìnrin tẹ máa bá àwọn nǹkan tẹ máa mú ń bè ó yàtọ̀ sí kẹ́kọ̀ọ́ máa mú igi ń bíbá yìí it's no good síbẹ̀ ẹ jẹ́ kí lọ sí ni. báwo mo ṣe tó sí àǹfààní ni ṣé mo jù báyìí lọ ni. sórí ibi tá a wà yìí ibi náà láti ṣe fàájì kó tó di kówó dé owó ṣe adé tàwa nílé ìyàdọ̀ àwọn èèyàn tá a mọ̀ tẹ́lẹ̀ mọ̀. ẹ nígbà yẹn bọ̀ ẹ ní mi nígbà yẹn ní ìsìn ẹ̀yin náà rí gbogbo nǹkan ti change kí lè wá gbà mí fún. ẹ jẹ́ kí n ṣiṣẹ́ mi náà bí ẹ wàhálà rẹ pa ẹ jẹ́ kí n ṣiṣẹ́ mi bí iṣẹ́ tó bá fẹ́ kí lẹ́ ń sọ fún mi fún. mo sì ṣe owó tó bẹ́ẹ̀ sì ṣe owó mi. Ah, wàṣàwàṣà wà ń ṣáàkì wà yìí tọ́ta yọ ẹnu wàhálà ẹ̀ lẹ́kẹ́yìn náà mọ̀ pẹ́ni tó pọ̀ mi àbọ̀ gbádùn. lùgbólùgbólù lálàá sí. n tí mo fẹ́ nìsín ẹ jẹ́ ká kúrò mi. ó dáa ma sọ fún pé mò ń padà. ẹ má sọ pé ń bọ̀ sàkẹ́tà padà là ń sitọ́ ẹ sọ fún pé à ń lọ àwa dídà ẹ ní wọ́n bẹ̀ mọ́ láyé mi lè wọ́n ná bẹ́ẹ̀ ni má jẹ́ kí n mi ìfẹ́ sitọ́. a ní aláàwá síbi mọ́. mi ìfẹ́ sitọ́ sẹ́ẹ̀. ṣiṣẹ́ la fi lówó èrè náà látà ká ṣiṣẹ́ bí àkókò pé ká lówó ọlọ́run kò fèrè ṣiṣẹ́ èyí tá a bá ṣe kìràkìtà wà láyé bí ọpẹ́ ni ó já sí tá a bá ti ṣiṣẹ́ láṣẹ làákùn ká tún bá lọ́rùn fèrè lórí iṣẹ́ wa èrè ni mo fẹ́ èrè ni. àwọn sàwátà wà ń dájú wọ́n sàkí yí bàtà ẹnu wàhálà ẹnu ní. ẹni ọkùnrin mi àgbọ̀gbẹ́ dùn. gbólógbó mi lọ́la. àgùntàn tí ó kú lọ́la. bìbí bẹ̀kẹ̀ bẹ́ẹ̀kẹ́. ṣé mọ́tò téèyàn bá ń bẹnu ayé tí ọba ti dérú bí ọwọ́ ẹ̀ lè jáyé. sọ̀tò òun kan bí èsù sàlámọ́ sàlámọ́ kẹ ayé kò fi kàn ayé ni bí. bọ́kùnrin ṣe ń ṣòwò jèrè ni mo fẹ́ di ah, láyé mo ṣe mọ̀ pé kú èèyàn ọwọ́ àgbàdo èmi náà máa wẹ̀wẹ̀ ẹlẹ́jà mọ́ ẹlẹ́jà ẹlẹ́jà ẹlẹ́jà. èrèsí ṣẹ́ mi èrè ni mo fẹ́ èrè ni ọlọ́run ni èrè ni èrè ni mo fẹ́ bàbá wa mi fi èrè tó pọ̀ pọ̀ tèmi o èrè ni ọlọ́run ní èrè ni èrè ni mo fẹ́ bàbá bá mi fèrè tó pọ̀ pọ̀. people dey suffer like security lover eléyìí ò dasẹ́ èmi ò fẹ́ láàyè mi òpó ti bá dáwọ́ mi lé dóyọ̀ rí sí rẹ̀ bí mo ti fojú ọwọ́ ṣiṣẹ́ má tẹ̀sẹ̀ ọwọ́ yìí dànù èrè lọ́lọ́jà oúnjẹ jẹ́ǹdèrè láyé mi bá mi fèrè tó pọ̀ sí gbogbo iṣẹ́ mi èrè ni mo fẹ́ ṣe. mo fẹ́ bàbá mi fi ètò pọ̀ sáwọn kí wa bíi pé nǹkan ṣe wa ṣé mi ò ti kọ́kọ́ débi bàyẹ̀ tẹ́lẹ̀ tí mo ti pariwo ìyọpẹ́ ìyọpẹ́ ìyọpẹ́ tó ń jáde síta ó ṣe wàá jáde sí oṣù ẹ̀rọ ra màbí mo ti wá síta wá wò yín mo ti wá síta wá wò yín mi ò rí yín ni wọ́n lè lọ sọ́dọ̀ ìyá Marvins. bàbá ọ̀dà bí ọkọ gbọ́dọ̀ sọ́dọ̀ ìyá Marvins tọ́lá ọjọ́ bí sí ọ̀sán sórí ó bẹ̀rẹ̀ kó jáde síta ni ẹ kò sí wèrè. owó lẹ́tà jọ sọ yẹn iná ni mo wá gbà. àǹtí mo ti sọ fún yín mo ní pé owó ilé yẹn pé mi ò tí ní sìn mo sọ fún yín lórí fóònù bí kẹjọ kẹ fún mi ní táìmù díẹ̀ máa ń fún yín ní ẹ kàn fún mi ní time díẹ̀ ní kò sówó lọ́wọ́ mi ni mi ì lè lówó kí n sọ pé mi ò lówó ẹ jọ̀ọ́. ṣé gbogbo bàdé bẹ́ẹ̀ máa fi táìmù kún táìmù fún yín ni èwo ni wèrè gan ṣé bàbá ti lẹ́sẹ̀ bonanza ni kò sọ ní ọdún kan kò lọ ọdún kan lọ́fẹ̀ẹ́ ìyá ò lè ṣe lọ dọ́tọ̀rí ọgbẹ́ ìyá ò lè ṣe rárá ṣé dọ́tọ̀ bá mi ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tó kọ́ dọ́tọ̀ ọ̀rọ̀ ń gbọ́dọ̀ bàbá tiẹ̀ wà ni wọ́n gbà nígbà tó ń kọ́ lé mo ṣe wàhálà mo rú ẹrù ah! gbàgbé ṣé fẹ́ gbọ́ mi tó o bá ti lè rówó san fọ́sẹ̀ kan ọ̀sẹ̀ kan ni mo fún ẹ tó o bá ti rówó yẹn san àkójáde nulẹ̀ ni o tó bá dé kọ̀dọ̀ kò dáadáa àwọn orúkú wọ́n á wọlé wọn sọ́ọ́rì ọlọ́fọ̀ wọ́n fẹ́ẹ́ rí ẹ̀dẹ̀ ọdún sí títì. madam ẹ ní sùúrù bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí náà ò dáa ẹ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ò fi gbogbo ara dáa ẹ. Eh? ṣé mo lè lówó lọ́wọ́ kí sọ pé mi ò ní ni kò pọ́síbù o tẹ́ ẹ̀ bá ti ẹ̀rù tèmi ẹ̀rù tàwọn ọmọ tí mo bí. èmi àti yín àdè kì í ṣe báyìí tẹ́lẹ̀ o àjọ máa ń ṣe dáadáa síra wa ni o ó wá dọ̀rọ̀ olówó ń sin ẹ̀ wá ń ṣe báyìí owó máa tọ́ èèyàn ló máa kú. ẹ àǹtí mo ti mú yín wálẹ̀ mo nídìí owó o mo fẹ́ ra aṣọ mo fẹ́ ra bàtà yẹn òkè mi o. ọmọ ìyá nǹkan tó sọ yẹn ti yé mi bá a ṣe ṣe tẹ́lẹ̀ ṣọ́wọ́ ló la fi ṣe tẹ́lẹ̀ ṣọ́wọ́ ló la fi ṣe tẹ́lẹ̀ torí ẹgbẹ́ sí ẹgbẹ́ sọ́yìn nìkan ló ti lọ sọ́yìn ló tún sọ sọ́wọ́n ló fi ṣe sáyẹn tó mi sọ fún ẹ owó ọlọ́rọ̀ bá tèmi débi jogún ìfẹ́ gbà lọ́wọ́ ẹ tó bá dé ẹ̀kọ́ tó lò ní sanwó wọ́n fẹ́ yẹ ṣòfò ẹ̀rù gbọ́ngbọ́n lọ́wọ́ kárí ẹ̀dánù èmi ń lọ sọ́dọ̀ ọlọ́pàá kankan o fún wọn lọ sí ìdájọ́ lọ́wọ́ mi ìwọ ara ní táwọn wo ìdájọ́ àbá kí wọ́n gbé ìyàbọ̀ dání. kọ̀ọ̀kan ní ara kọ̀ọ̀kan ní ìyá lọ ó bá sọ̀rọ̀ lé ọ̀gá mi. wíhe ọ̀gá my boss orí rẹ̀ wà le. ó kọ́ni. Ah! ọ̀sà pọ́pọ́ ọ̀sà pọ́pọ́ ẹ̀bẹ̀ ní ẹ̀bẹ̀ ní àkàntì ajá òmayọ̀ ajá ní pẹran ajá ní dajẹ. ó bẹ̀ tiẹ̀ kọ̀ọ̀bá mi àwọn ajá kó bá a gan àwọn ajá wọ́n wà nígbà jápa. eré lọ pé ah. you deserve some accolades. ọ̀gá mi ti di virus ẹ ti go viral ẹ ti ẹ ti make ẹ̀rọ jẹ́ bẹ́ẹ̀. Eh. confam mi o confam owó ń bẹ lẹ́ǹdẹ̀ àná sí lóko. àná nínà ni. àmọ́ mo ti mọ̀nà tá a gbà náà. àyìnbọn méjì yín ìmọ̀ ní ìjìyà ìyá wọn jà. abánináwó. bẹ́ẹ̀ni kò rí ná abánináwó bẹ́ẹ̀ni kò lè ná. kò sí wa any problem. any problem sir. ẹ̀yin ilé sọ pé ẹ̀yin wá driver ẹ̀yin adẹ̀ tí wàá rí èèyàn kọ́ báyìí kódà ó dángájí agun ọmọ kan wà. wàhálà yìí gbọ́ àwọn ti dà. ẹ̀yin program kan la kàn ní báyìí. ọlọ́mọ fẹnu pé problem ọlọ́run ní jẹ́ àná. sàyẹn kò ń ṣe problem tó le báyìí náà ẹ̀yin driver license ẹ̀ ó ti expire. driver license ẹ̀ kan ṣé bọ́ pọ̀ lọ́rọ̀ expire. Ah, ah. bọ́lá tí ọba tí ọpọlọ rẹ̀ bá ti ẹ̀sìpáyà ọmọ ọkọ̀ wà mí. àlọ́ tún parí. nǹkan fẹ́ kéèyàn wà mí pa ni. àwòlè wà yín pa. ó ṣe kí ló pé. apárí ni. ọparí. apárí náà lọ dáa yìí. <laughs> ṣé mo rí nǹkan. Ah, ẹ ẹ mọ̀ kó jogún olè máa fi farí. ọmọ pa. káwọn èèyàn má bàa mọ̀ náà ni sàṣírí fún ọ kí n má ba àmà náà ni mo fi ń fi fìlà ààbò ni mo fi ń pa àmà lẹ. Ah, ayé ti di báyọ̀ ṣe ti gbó báyìí àṣẹ. ẹ ìsáàbù sọ̀rọ̀ máa kú lẹ́yìn. I clean it. <laughs> ẹ̀yìn ọmọ tó ṣẹlẹ̀ ní kò wọlé ẹ̀yìn ọkùnrin oní ilé ọ̀sẹ̀ ti bí mọ́níjà ilé ọ̀sẹ̀ ètò àmì ìtàkì mọ́wọ́ wá ah! wá lọ bá a pé owó tó sùn kó mú wọn nìyẹn wá kárí náà kí ni ṣe. Eh, mo ní yín lọ́wọ́ mọ́. ọ̀yà mi náà bẹ̀ ní kejì bí wọlé. Eh, ẹ̀hẹ́ ọ̀dà. Eh, ẹ̀hìn tó wà kó wọlé. ẹ̀ mọ̀ ń bọ̀. kò sí wàhálà. wọlé tó sà ó ti sáàbù sọ̀ mákùlẹ̀. àìkílẹ̀ mi. màá pẹ́ sọ̀ mákùlẹ̀. àdúkọjá fẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ ní tá a sì tilẹ̀ fi jóná ni. ní ọmọdé bá dé bí ẹ̀rọ ẹ̀rọ ọ̀pá bẹ́ẹ̀ ni bàbá mi dé bí ẹ̀rọ ọ̀pá ẹ̀rọ ọ̀pá mi. kódà ìjọ má jẹ́ kẹ́rù báyìí. sórí ńgbà tí mi náà kú tán tí mo dé ọ̀run wọ́n dá mi padà o wọ́n lásìkò mi ò tí tó wọ́n wá fẹ́ fi ẹ̀mí mi sínú ewúrẹ́ mo wá wò ó kẹ́mi mi wà lórí ewúrẹ́ kọ́ máa tì káàkiri kọ́ máa lù kiri ìyẹn ni mo ṣe sá wá sọ́dọ̀ ẹ̀. ọ̀rẹ́ ẹ̀ pàtàkì. akànjí. sọ. ìkìlọ̀ wà o bí mo ṣe wá padà sọ́dọ̀ yìí mo ṣe tán láti wá bẹ ṣiṣẹ́ mi o ẹ̀dá láàyè kọ́ kò gbọ́dọ̀ mọ tó wà láàrin èmi àti ẹ̀ bí mo ṣe padà wáyé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ mọ mo ṣe jẹ́ sí ẹ̀ gbogbo nǹkan tí wọ́n ti sọ fún ẹ ló gbọ́dọ̀ máa ṣe ẹnikẹ́ni nínú àwọn òṣìṣẹ́ yìí tàbí ọ̀rẹ́ ẹ̀ tàbí ẹnikẹ́ni kò gbọ́dọ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀ níjọ tí wọ́n bá mọ̀ níjọ ẹ̀ ló tẹ̀lé mi o. mo ti gbọ́ ọ̀tẹ̀ wí ṣé bẹ́ẹ̀ sáàmì pa mi. Ah, ọkọ̀jì tó o bá ti ní ìpara ẹ̀ tí mo ti gbọ́ kìlọ̀. màá gbọ́ kìlọ̀. now òṣìṣẹ́ tó kù kò lọ gbà mí síṣẹ́ ń bẹ̀rẹ̀ kí ṣùgbọ́n láti ṣe lọ ọ̀gá mi kí lẹ fẹ́ kí n ṣe ẹ má ṣe nǹkan níbo lẹ fẹ́ kí n gbé yín lọ ẹ má ṣe nǹkan kan máa jẹ́ máa sùn nínú ilé yín kò lè ṣe ṣe èmi ni máa máa wà yín kiri èmi ni ti wà ní ọmọ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀. orí gbàǹdà yẹn àwọn yòókù rẹ̀ mọ̀. àwọn yòókù oníkàlùkù wa ẹgbẹ́ fúnra mi ò sì rí lànà. pẹ̀lú kí ni fún mi. abati abati kìsì àyíká àyíká o àyíká abati bàbá àtàwà. ẹ bó ti ní òun ni kí ló dé. wọ́n pè tẹ̀yìn náà ń dẹ́ ẹ rà. sọ́jà wọ́n ṣe sọ́jà o. ẹ wo wọ́n wá ṣiṣẹ́ ní àìní o wọ́n fẹ́ ṣiṣẹ́ bí ni ẹ ẹ ẹ ẹ wàá mọ seniority ah, kò sí seniority báyìí báyìí o ah! seniority ti dà sómi ah! bẹ́ẹ̀ ni kò sí gbogbo ẹ ti dojú pọ̀ rà ẹni wáṣẹ́ wá ni wọ́n sì gbọ́dọ̀ ṣiṣẹ́ nulẹ̀ dandan nìyí. ọ̀gá ìyá alágbàdo ti pa àgbàdo wọ́n ní ìṣòfò ọ̀rọ̀ àgbàdo kọ́ ìmọ̀ báyìí gbogbo ẹ ti dé sáfẹ́ tún sẹ́pin ọsá mẹ́ni kò sí wàhálà ọsá ti mọ ẹni tó wọ̀ wá ó ti mú ọ wá ká mọ́lé kò sí wàhálà ṣebí ẹ. ẹni mo mú ọ wá dírẹ́fà tó máa wà yín nìyẹn. dírẹ́fà kan ló máa wà mí dírẹ́fà ló máa ṣe ẹ̀mí mi ńkọ́ ẹ̀mí mi ńkọ́ ẹ mọ ọ̀rọ̀ tó kù báyìí nísìnyí pé ẹni tó wà ìgbọ́dọ̀ ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n sì wọ́n wá dírẹ́fà wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ẹ má jẹ́ wọ́n ṣe dírẹ́fà mọ́ ẹ jẹ́ kí wọ́n bọ́ sí kìsìnì wọ́n mọ dáná. Ah, ọ̀gá wọ́n ìtọ́kùnrin ṣe máa bọ́ sí kìchì mi mo wà ń bẹ̀ mi ò lè ṣọ́ géètì ọ̀gá. kí ló dé ṣé wọ́n fẹ́ máa ṣe bábíkì fún wa láìsí lòtẹ́ẹ̀lì. ṣé kìsì ni mo sọ tẹ́lẹ̀. kìsì ni bẹ sọ ọ̀gá. ẹ kí ni mo fẹ́ wí ẹ jẹ́ kán bọ́ sí ẹnu géètì. ọ̀gá géètì àbí kílẹ̀ wí. wọ́n gbé ìbò géètì wọ́n gbé ìbò géètì. sáwọn gbé ìbò ni. kókò gas ayamuyamu sáwọn gbọ́ gbélé yòó. látàwà ẹ jẹ́ èèyàn bọ́ sí máa wa mọ́tò gbé bá já síbẹ̀. ẹ ní sùúrù ṣe rí ìgbà tí mo débi Eh, driver ni wọ́n kọ sẹ́nu gate pé wọ́n wá and eh, mo fún wọn ní àwọn ìwé ẹ̀rí mi wọ́n wá ní ìwé ẹ̀rí yẹn ti pọ̀ jù. ó pọ̀. máa máa wá bòmí fún mi ṣùgbọ́n èmi ń sọ fún wọn lójú gbogbo yín pé iṣẹ́ dráìvà yìí náà ni màmá ṣe ń bẹ. ẹ ẹ ẹjọ ẹjọ ọkùn ah ẹ sì bẹ̀rẹ̀ sí pariwo bẹ́ẹ̀ ni pé ẹ ẹ sẹ́yìn lẹ́ni ní sẹ́ni tẹ́ ẹ sọ pé dandan ẹ wà mọ́tò tó bá níwèé yín pọ̀ jù ẹ̀yìn náà lọ dín kù àbí irú mọ́tò wo lẹ ti wà rí ẹ wà má wá rí ẹ wà gbé gílódò ẹ ṣe ẹ mm, mm, ẹ wá bí àrùn tìrì ẹ sì ń pariwo driver driver driver irú ọkọ̀ wọlé ẹ ti pààyàn rí ni. ọ̀gá ẹ jẹ́ kọ̀gá sọ̀rọ̀. ọ̀gá kí ló dé gan ẹni bó ṣe ń sọ̀rọ̀ ni èmi ni pa èmi ni mo láṣẹ láti sọ̀rọ̀ fẹ́nibọ̀dì nínú ilé yìí kí ló dé tó ń sọ̀rọ̀ tàṣẹ́tàṣẹ́. ẹ má jẹ wọn wà mí. àdìgbà mọ̀ sẹ́ gẹ̀ẹ́tì. ẹ pààrọ̀ sẹ́ ọ̀gá ṣé ò sí problem. kò sí nǹkan ṣé nǹkan kan ṣe mí ni mí kọ́ yìí ni. ṣé mo ti sọ pé driver ni eh. so ẹ ti ṣe introduction tán. no i'm the pa. Eh. Ah! <laughs> irọ́ irọ́. dábàá náà. ìjà bí ọjà ìṣe ìlẹ̀ máa tún ṣiṣẹ́ fúnra yín lọ. dábàá náà máa ṣe ṣe ṣe. àwa ń wọlé lọ ẹ má wọrí. ẹ ẹ àbí ọ̀gá sì ṣe dábàá ni wọ́n ṣe láì jẹ́ pé bẹ́ẹ̀ fẹ́ kàmpé òṣèlú dábàá ni wọ́n ṣe dábàá ni wọ́n ṣe. àríkẹ́ dáhùn kí ni yàrá àwọn tí ẹ̀rẹ́bẹ̀dì àbí kí náà korúkọ rẹ̀ tó kàn bẹ̀rẹ̀ lẹ́nu lọ́mìlú tó bẹ̀rẹ̀ sí pààrọ̀ àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí sẹ́yìn sí oníkálukú tó ń gbé sẹ́fẹ́ lómi ẹ̀rí ètò iṣẹ́ ilé yóò gbé lọ́bùnmi. Ah, ah, orí jẹ́ yìí ọgá ìmọ̀ ló larúkọ mọ́ lórí bẹ́ẹ̀. kẹ́ni ọ̀gá rere wo ṣé bí n pé láti pé ọ̀rọ̀ iṣẹ́ tó dà wá pọ̀ kí ni kí ni nǹkan náà. ṣé o ti gbà pé olóyún sanwó ẹ̀. nígbà yẹn wọ́n gbọ́ tí o bá ti pé bóyá àpọ́nlé pé bóyá owó tó wà lọ́wọ́ rẹ̀ gan kí ni ṣé tabaníkà wọn tó rí rẹ̀ ṣé yìí ń lè jù mí lọ ni tí o bá tẹ̀ jù mí lọ gan ọdún mélòó ló fẹ́ kí ni nǹkan náà. wo jẹ́ ká gbà pé yìí ń darí nkókò nǹkan tí mo fẹ́ sọ fún ọ gangan ni pé bóòlù la mọ̀ sí kéèyàn kan ṣàyè dégbè kó sì ní kó máa lọ sí géètì ṣé kìí sẹ́yà àwọn ọpọlọ nù àbí kí ni ká pè. kí ló tẹ̀yìn èèyàn ronú báyìí ṣé bọ́ọ̀gà ló ní ilé ẹ̀ òun ló ní iṣẹ́ ẹ̀ tí ìyẹn bá wá ṣe dírẹ́fà wà tó bẹ̀rẹ̀ ìsáyẹ̀ pé kó sẹ́nu géètì ṣé ṣé wà ń bẹ̀yìn ni. èmi ṣàmọ̀ pé tó máa ń gba èèyàn one thousand ní ojúmọ́ nínú ilé wọn ò lè dé kitchen so ìta ń bẹ̀yẹn ni kẹ́tí pin kẹ́tí ayé mọ́ bẹ̀ ẹ má ìgbọ́dọ̀ ebi o. Mm. Mm. ọ̀rọ̀ rẹ yé mi ajá pé kò káwa máa dùn ta káwa máa dùn ó tó pé ah, ọ̀rọ̀ rẹ yé mi ṣé wàá rí ọ̀rọ̀ rẹ oyè tó kára wo ni yóò sì kára ẹ̀ dẹ̀. ọ̀rọ̀ ẹ fún iye yín mọ níwò ẹ má kó dẹ́dẹ́ o kó má bàbí ìjà. ṣé wọ́n mọ̀ pé àtiwó àtẹ́dẹ́ àti ifẹ̀ ọmọ pé kan náà jọ ni gbogbo wọn. Ah, èmi ò mọ yẹn. kọ́ńtàlùkù dùn yẹn. kọ́ńtàlùkù dùn yẹn wẹ̀. Ah, o ti kọ́ àwùjọ ọ̀rọ̀ ẹ ti yé mi. lórí iṣẹ́ wa èrè ni mo rí èrè ni ọlọ́run ní èrè ni èrè ni mo fẹ́ bàbá bá mi fèrè tó pọ̀ ní èrè ni. ṣá mọ mọ mọ òwe mọ ń gbọ́. ọ̀gá mo ní kí wọ́n á béèrè nǹkan tẹ́ fẹ́ jẹ ni. tí mo fẹ́ jẹ mm. kí ni ìwọ fẹ́ ṣe. mo ní bí a kì í sáré ṣe noodles mi. abẹ́rẹ́. no abẹ́rẹ́ ah. ah, ah abẹ́rẹ́ ni wọ́n ń pè nílùú. ọ̀gá nù mo ṣe nídùú mo ní noodles indomie. èmi ọmọ gbọ́lágadé ní ìmọ̀ ẹ̀jẹ̀ kínní bíi èkó láyé ìkọ́mọ. ọ̀gá ó pẹ̀lú dòdò ni màá ṣe. dòdò kọ ìkirè ni o sì lọ mú dòdò kiri koko sórí indomie wúrí lọ́ọ̀rẹ́ tẹ́bà fẹ́mi tẹ́ẹ̀bà kọ́ sì wá bí àbí àmàlà ní tí mo fẹ́ nù. ọ̀gá mò ń wò pé tókèlè bá pọ̀ jù ó lè máa dì sí mi lára bákan. òkèlè kọ́ ní ọ̀pọ̀ sẹ́yẹ̀rì ni àbíjẹ̀bù láti fún mi lọ gírígò fún mi ṣé èmi èmi jẹ́ gírí òkèlè ẹ̀bà àbí àmàlà kó lò kó. ọ̀gá mi ò pè yìí. ẹ ẹ pè mí ṣùgbọ́n mo pera mi nítorí mo lọ́rọ̀ láti bá yín sọ. ìpera ah, ah, yín ah, àwọn wòlíì kan náà ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní pé wọ́n kàn pera wọn rò pé wọ́n á rí báyìí ó dà mọ́ ń gbọ́. ẹ ẹ lè gbọ́ báyìí sá mo fẹ́ kí àríkẹ́ kó excuse wa. Ah, ah. èwo ló gun yẹ̀bà mẹ́ ṣé bá ọ̀gá ló fẹ́ rí òde báwọn sọ̀rọ̀ ó ṣàríwọ́ lórí ìjókòó èwo ni káríkẹ́ yẹ̀bà fún yín ó bá mi bí ni àbí mo bẹ́ẹ̀ ń bì báyìí. àríkẹ́ má lọ ọ̀gá ṣé òun ní bí eyín sí ni ṣé òun ló máa sọ̀rọ̀ sí ìjà máa gbọ́ lẹ́nu ni. Ah, ṣé ṣé ṣé wọn náà wá ní pé èmi ni wo tìmílẹ̀ ntí máa sọ fún ọ náà nìkan gbọ́ ṣé bó à ẹ lójú ẹ̀ fi ríran kí ni gbogbo yín báyìí ní sìn ṣé òwò níyàká ẹ̀ ní. kọ́ ìwọ bí lọ́gán jìnnàjìnnà ní dáre tẹ̀ dáre síta dáre síta. orí mi dá o ẹ̀ ń ṣí èyí tí ìlú ìsọkúsọ yẹn sọ yìí tí ló mò ń ṣe. báyìí ló ń ṣe ṣé o fẹ́ kí wọ́n mọ owó ń tà sí tilẹ̀ fi jọ́dọ̀ ni. mi fẹ́ kọ́ mọ̀ mi fẹ́ kọ́ mọ̀ jù. Emily, hmm? listen and listen good. Okay, sir. Landlord ti fẹ́ lé ìyàwó àtàwọn ọmọ mi lé ọ̀la ni mo fún wọn. Lọ fún wọn ní five hundred thousand naira láàárọ̀ ọ̀la. Hmm? Tó bá wá débẹ̀, kò ní ìwọ ló finú fẹ́dọ̀ ló dùn ẹ́ nínú ló tẹ̀ ẹ́ lọ́rùn ló fẹ́ fún olówó yẹn gbogbo ìbéèrè tó máa béèrè lọ́wọ́ ẹ ní kó má wọrí kan sàgbà owó. ó yẹ mo ti gbọ́ ó ah ó yẹ mi ta. ẹ sà kí ni mo lè ṣe fún yín báyìí sà ẹ ẹ lè ṣe tẹfẹ rán mi sà. ẹ má ṣe ní ilé iṣẹ́ kankan má ṣe kankan. ǹjẹ́ bóyá wọn àríkẹ́ tó lọ tó fẹ́ rúmọ̀ làkì ni ìbáyé gbé ibi oúnjẹ tí mo fẹ́ jẹ àmọ́ dédú ń lọ tẹ̀lé o ti dá bẹ́ẹ̀ mọ́tò wa kọ́ ẹ̀ níbi tẹ́fẹ́ lọ ni. ẹ lè wà níṣẹ́ ẹbí a máa ṣe bá ti wá sí lọ. kí ẹ má gbèyìn jáde. ẹ má gbèyìn jáde ẹ sá máa wà nílé. ẹjọ́ yìí ló bá mi sà ẹjọ́ ẹ má. àwọn òwú pẹ̀tà ẹ láàárọ̀. ìyá mi ẹ ní sùúrù fún wa ká lè gbọ́ conversation wa látàárọ̀ ẹ ti máa gbọ́ pé èèyàn tó fẹ́ fún wa lówó gan là ń bá sọ̀rọ̀ òun náà ló promise wa lọ́sẹ̀ ó tún ti dá next week ń sìn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣì ní sùúrù fún wa ṣé mo mọ̀ yẹ́ ẹ̀rí ni tọrọ ìjọba gbọ̀rọ̀ ń fún ẹni ẹgbẹ́ rẹ̀. ẹ má ṣe pè fún mi nítorí owó ilé náà kí ló lè tẹ́lẹ̀ owó máa tẹ̀yàn ló máa kú. ṣé wọn ni wọn sùn lọ́wọ́ ìwọ ló jẹ mí lọ́wọ́ rẹ àbí wọn ló gbowó rí lọ́wọ́ mi. ó ga gan o ó fẹ́ máa wò pé bóyá ẹni ẹ dá tọ́ olóró jẹ́ àbí ọmọ wẹ́rẹ́ orí kà ìgbà tó mọ bẹ́ẹ̀ wá ti gbàgbà wọn lọ́wọ́ ẹ̀rọ lọ fẹ́ bẹ̀ sísẹ̀ náà ewé ni wẹ́rẹ́ gan. àǹtí àbúrò mi rèé àbúrò mi ọmọ ìyá mi ẹ̀ ń tán bí lé mi lélẹ́yìn ẹ tèké ìsí ẹ ṣáà ní sọ pé ẹ mọ̀. ẹ mọ̀ mí náà ó dẹ̀ wá débi òun sìn ẹ wá change ojú. òun náà ló ń bá mi sọ̀rọ̀ owó yẹn káàkiri ó ń bá mi wówó yẹn ya káàkiri ibi tó dẹ̀ lọ tó sọ pé wọ́n máa ya lówó wọ́n ní tó bá di next week ni kó tún padà wá. sọ́rí ti tẹ́lẹ̀ yẹn náà ló tún bá dé sùúrù yẹn náà ni kí n máa ní àbí ẹ kò sí wéèrè ọ̀nà òpópónà ṣe fíìmù bíbá gbogbo ìgbà ni màá máa pẹ̀lú àwọn adásẹ̀ kan bíi a bá gbọ́wọ́ mi lẹ́nu wá finú rẹ̀ ilé ni ọlọ́run ọba ń gbọ́ ṣe bó lójú ẹ yá máa wòrò. àǹtí mi ẹ̀yin ẹ fọkàn balẹ̀ ṣe báwọn ọlọ́pàá lẹ fẹ́ pè ẹ pè wọn kò sí nǹkan tó máa fi wá ṣe ẹnu la fi máa sọ ìdí la fi máa jókòó lè mọ́lẹ̀ níbi táwọn àgọ́ mú èèyàn dé ìlú yìí kò sí èèyàn kankan lè ṣe yamayama sí wa ó tọrọ mu sọ fún yín ẹ pa owó tẹ́tẹ́ pè. àárín ìgbẹ́ gbogbo tó kọ́ sájà yẹn kò sí kankan bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó ti lọ́wọ́ pọ́ ẹgbẹ́ yìí ó jẹ́wọ́ ẹgbẹ̀rún fún ọmọ ìyá mi ọtí wà lẹ́rẹ̀ kí ọtí ìwé tó fi gbé ẹ tọ́jú bọ́ sọ fún ẹ náà ní sọ́yìn náà ló tún bá dé ẹ ọ̀rẹ́ máa bọ̀ gbéyàwó ẹ̀mí dání òkè ọmọ rẹ̀ ń kú tó kù ẹ lọ́rọ̀ tí o àwọn olókè ìbàdàn ń bá ń jẹ̀bi yẹn ẹ̀kọ́ tó gbé ẹ̀dá ní ẹ ó yànà ẹ òkè kò sí léèrè ẹ̀ ẹ má pèèyàn tó máa bà wá láwọ̀ jẹ́ wa o ẹ jọ ń torí ọlọ́run wọn. Ah, ah ẹbẹdí ẹbẹdí. yes ma. ìsẹ́yìn oòrùn ọmọ ẹbẹdí mọ̀kọ́ níbo ló ti ń bọ̀ kí ló dé. orí bàbá mi ó gbẹ̀yìn. Ah, ah. àsìgbà tọ́gẹ̀ ẹ ti kú òtí ẹ̀ wá yọjú sí wa wò àti ẹ̀ rí ẹ àti ẹ̀ kó fìrí ẹ rárá ṣó dáa bẹ́ẹ̀. ẹ má bínú ṣe rí ọ̀nà pọ̀ ni ọ̀nà èmi náà gbogbo bí ó ṣe dáa fún mi ni mò ń sáré rẹ̀ káàkiri iṣẹ́ wo ni ìṣe tán mo yahoo yahoo lóhùn ọ̀yà mo bíríkìlà bíríkìlà lóhùn òbí nígbà tó yá ọlọ́run sàpadà kẹ́mi àwọn ọmọ mi ń kọ́. ó lọ lẹ́sìn. lẹ́sìn ni ọlọ́run ó fún ọmọ. ẹ̀bẹ̀ di. ṣẹ́rí láàárọ̀ yìí nǹkan mọ nǹkan tó kàn jí mi nǹkan òun kàn jí mi lọ́sàn ni ìyàwó ọ̀gá mi o kí n tiẹ̀ lọ yọjú sí wọn kí n wo kò tí ẹ wà òun ni mo fi wá wáyé ẹ̀mí mi sá tà lọ rẹ̀ ẹ̀gbà five hundred thousand. owó bẹ́ẹ̀dì. kò fọ́ o ẹ̀bẹ̀dì five hundred thousand. yes. kí ni kí n mo bùn yín ní kẹfí wá nǹkan sínú ayé. ẹ máa ṣe é kọ́ ọ̀fọ́ ọmọ nìyẹn ṣe o. ọmọ sá ok ọmọnìyàn náà ni <laughs> ọmọ ọmọnìyàn ṣe. tó wà nílẹ̀ títọ́ yẹn. ah nǹkan bẹ́lẹ̀ gidi ọ̀pọ̀ gidi kò ṣeé pín nǹkan pọ̀ kó lè pa ẹ̀wọ̀ ẹ̀mọ̀ kan ṣe rí bí mo ṣe ń náwó yìí ẹ ah ẹ méje ẹ sọ̀rọ̀ ẹ méje ẹ sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ àmọ́ ẹ méje ẹ sọ̀rọ̀ àmọ́ ìrà ṣẹ́gun àmọ́ ìrà. fọ́ọ̀kì mẹ́. má ìlọ ní sùúrù jẹ́ ìṣó jẹ fún ẹ.

ó ti yé mi ẹ ti lè close báyìí. táwọn tí mo pè èmi kàn ń tẹ ọmọ ní ìpẹ́ ní kankan o ah, ní ilé ìgbẹ́ kan ah, wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ ọlọ àwọn èèyàn sì lè kó owó lé tó máa gbájé náà láyé ní ilé ṣe é fún ẹ ọlọ́run ká gbé. ṣebí ṣáà ti rówó àwọn ayẹ owó yìí. àná àǹtí mi à lè fún wọn lẹ́nu ẹ jẹ́ ká fún wọn lẹ́nu kọ́ máa kú torí owó ẹ̀dá ò mọ̀ọ́lá ìnílárí kò sẹ́ni tó mọ̀ọ́lá. kò sí ẹ̀ka lóore ta fún òye dá kiri. ẹ dúró sí ìkàtọ́ bá ti kà máa kọ́ náà fún mi. ilé bàbá mi ni bíbẹ̀ kí mo ṣì ní. ẹ bá wọlé o àwa là sanwó bí ẹni sùn mọ́ àkọ́wé là sanwó. ti kà máa kọ́ ọlọ́run ti rẹ̀ tó bàbá mi ti rẹ̀ tó sáwọn adáwọ̀ lè fi ó èrè ọlọ́run ti èrè ní èrè fẹ́. people dey suffer like security lover eléyìí ò dá sẹ́ èmi ò fẹ́ láàyè mi. èwo ni kí ọmọ èwo náà ń ya ọmọ kọ́mọ mo sì dáhùn èwo làbùnà fún tẹ̀lé báyìí. ẹ ǹlẹ́ o mi ò ṣe ní tẹ̀lé nígbà tẹ̀ jọ ọmọ lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́tí wá ní kó mú sìgá mi wá fún ti kéne bó ní wọn akọ gbòyẹn sí. àwọn yóò ṣe bá sa wo kò ṣe bá sa wo ń gbọ́ owó kí mo lọ́wọ́ rẹ bòròrò kí mo ẹ jẹ́ mi two fifty ẹ fún mi hundred naira tó kún one fifty ti gbàgbé ni. ẹ ṣé èmi pẹ̀lú rẹ àtijọ́ sọ èyí ti sọ pé mo rí ọ lẹ́yìn ṣé ẹ pé ọ̀sán bá ń tì rẹ ni. ṣé ní sọ ṣé èmi ni mo ní gbá ni. báwo ni o ṣe ní sọ fún mi ẹni kó má sọ fún mi àbí pé jẹ́ lówó ṣé fi gbàgbá lórí mi ni. ẹ̀rẹ̀ ìyá gbọ́dọ̀ jáde ìgbà wo náà lórí yín àwọn tó ń rúgbọ́ ọ̀sùn gan wọ́n padà sọ gbálẹ́lẹ̀ lórí wọn ni ká má ti sọ ẹ̀yin tó jẹ́ pé bóyá bíi third body lẹ́ ń lò irú ilé ìrúgbọ́ ọ̀sùn ni àfi kó mi sá lọ kán má bọ̀ mi gan lọ́sùn mọ́ ìwọ gan kọ́kọ́ gbẹ́nu rẹ sọ̀hún sẹ́tọ̀dì ah, eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí bùnmi níwọ̀n kan tó dàbí kí ni bèbí bùtíìkì máníkù ìtàn fi ń ta sọ́n bùtíìkì. Ah. ẹ̀yin ń kọ ẹ̀yin tẹ́ ń pọ̀ wà lásì ń lójú. ẹ ọmọ yìí ti bàjẹ́ o sẹ́mi ló bá tẹ́mi tí máa gbọ́ lójú mọ́lẹ̀ máa ń yàn ní báńgà. ẹjọ ẹjọ ẹjọ ìsọ̀rọ̀ ní gbèsè o ìsúnmú sí ní gbètègà ńkọ́tẹ́ sọ fún ló fún yín lé gbogbo àwọn sáìsì yìí tàbà mọ́ ń gbòòrò yẹrin ní irú yẹrin ní tọ́wọ́n lóyè òun tó rí mu kẹ̀kẹ́ tọ̀dọ̀ yìí ní ò tó rí mu kíni kẹ̀kẹ́ ọmọdé ẹ sáfẹ́ ẹ bá mú sìgá ti ẹ mú wa. fún mi lówó mi. ẹ gbà ẹ fún mi ṣéǹjì. wo ṣéǹjì wọn á sìn ẹ wá gba ṣéǹjì yẹn lọ́wọ́ mi ni bí owó mi ṣe pẹ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ló máa ṣe wá bẹ̀bẹ̀ kó tó gba change nítorí kó lè lọ wá wá sí ẹ̀ wá gba change. ẹ ẹ mo ẹ kàn lọ sọ ní bó ṣe lọ yẹ kò sí padà mo bò yín ṣéǹjì èmi ní padà fẹ́ àbúrò yín láti ìdájọ́ yín nígbà ọmọ sẹ́ńjì mi dání èmi ní padà fi ọmọ bòròró yìí láti ìdájọ́ nù. ẹnu ọmọ sẹ́ńjì mi lọ sẹ́sẹ́ sọ pé ara yín ò yá ni ọmọ sẹ́ńjì mi lọ èyí fọ́ lẹ́nu gbẹ̀yìn ni. olóyè olórúkọ fún ọ ẹlẹ́gbọ̀n bọ́ lọ́sọ̀gbọ̀ òun ò rí jọ́ọ̀tì ẹ̀dá náà. ní gbogbo ló ń sèso ṣe orí ẹ̀ dàrú ni. mo dáhùn Mr. Gbadebo ọ oh, kí tẹ ni mo pè mí. ẹgbẹ́ ní oṣù sọ́mu ẹ̀ gidi kan oríire orí yìí dàrú ni ẹ ṣe láti máa mu sìgá nínú kọ́pà. mo dáhùn Gbadebo. èmi mo ń lárúkọ mi lónìí. ṣé torí pé wọ́n rẹ̀ fẹ́ tẹ̀tẹ̀lẹ̀ kí ni jákujàku kí ló dọ̀ why you parking cigarette and light. oríire àbí ìwé òròwò ló ń pè ẹ́ orí burúkú ló ń ṣe ẹ́. ó ní ìwọ ah, ẹ̀rọ what is matter. ẹ ọ̀gá ọ̀rọ̀ mata kọ́ lélẹ́ yìí o. kíni o ti yẹ àbúrò pé ni. mo dáná mo what is matter gangan. ọ̀gá yà ẹ kàn ń pariwo mata ni pé ọ̀rọ̀ pọ́pà ló wà ní ẹ̀rọ náà ọ̀gbá bọ́ọ̀lù fún báyìí mọ́ ẹ ń bèrè mata ẹ ń bèrè mata. ẹ fi láyé sílẹ̀. káfíńlá wa sílẹ̀ fún gbàtà ìṣe wòlíì àgbà sáàsì ogun pàmbí ni. kí ló fà tẹ́mi jẹ́jì ń pariwo nínú ilé. ẹ ṣe can you imagine ẹ wo tí ó wèrè fi ń jayé sìgá nínú ọgbà yìí tí ó yẹ kó máa mu sìgá. láyé kẹ́ máa yẹ ti. Siga! Ah, ọwọ́ Siga! ṣe àdìdàrà rẹ̀. àdìdìnà. ọ̀gá mi wait àwọn olóyìnbó ní stupidity ló máa ń jẹ́ kéèyàn máa rorò kúrò hmm. ah, ọmọ ọ̀gá please don't be stupid ṣó yẹ kó máa mu sìgá. iṣẹ́ tẹ̀mí ṣe kò jẹ́ àgbẹ̀ ẹ ẹ̀yin ò mọ̀ pé àwọn ẹ̀mí burúkú wọn lè wà nínú koríko tẹ̀mí ro torí ẹ̀ lèmi ṣe máa mu sìgá. àbí burúkú ò sí ní ilé yìí. sìgá máa lẹ́mìí òkùnkùn. Ah! gbogbo àwọn ẹ̀mí ejò ẹ̀mí gbogbo nǹkan tó bá ti ń jẹ́mi kẹ́mi báyìí tó ń bá ti ń fa sìgá báyìí yóò mọ̀ lé wọn dànù sígbó ni. a èyí sì bẹ̀rẹ̀ sí sìgá tẹ́ bá rí bó ṣe fọ́ mi lẹ́nu ó gbá mi lẹ́nu báyìí sìgá ò dúró tòsí. orí ń darí ẹ ẹ sá má mú sìgá mú. ẹ sọ́wọ́n bá mi ra sìgá mi ni. mo mo orí darí màá bọ̀ jọ. ẹ mọ oríṣiríṣi nǹkan tó yàn bá pàdé nu gbó ni. èmi tí mo sọ kò yìí yàtọ̀ sẹ́ni tó ń dẹ̀ bẹ́ẹ̀ o. mo ní ọmọ sọ kò tó mo ní ọmọ mu sìgá ni. ìwọ lẹ̀ mí e dúdú ìwọ lọ lọ́dọ̀ òkùnkùn. ó ti yé mi kò sí wàhálà ṣebí ìwọ la láṣẹ ní ìsinmi kò sí wàhálà. ẹ ó yá mo gbé tí ga ẹ lọ. mi ò ní fún un. kí ló dé. mi ò ní fún un. ṣé ìwọ lọ rà. mi ò ah! ní fún un. o tún máa mú. kọ́rí mímọ́ ẹ̀kọ́ ti gẹ̀rà. kò sẹ́mi òkùnkùn. kò sẹ́ a ah, kò sẹ́mi òkùnkùn. kò sẹ́mi. mo lẹ́nu òkùnkùn fẹ́ wa kí ló hàn fi sìgá lé. Mm. Ah, ẹ bá mi kú. kí n fún yín ní sìgá. ẹ kó sìgá ẹ fún mi. kò sẹ́ni tó máa mú. gbogbo jọba sìgá ẹ fún mi. ẹyin ni kẹ gbà àtàsí àtàgbára bíbà ìyàwó náà ni. kówó má lọ kọ́wọ́. báwo gbé kiri gàwé. ẹ gba sìgá nìkan fi láta rẹ. kó méjèèjì fún mi. méjèèjì. ó fàdùrà. sí ah. àwọn tó bẹ sí balẹ̀ náà àbúgbà tẹ̀gbá kò lọ́wọ́ àwọn lámìdé ni. má mo sìgá mọ́. mo tún padà síbi géètì. ọbẹ̀ ta ọbẹ̀ ta ọbẹ̀ ta ẹ kájọ lọ géètì. Ah, mo fẹ́ gbọ́ báyìí. mo dáná. ṣé èèyàn tó bá mi lẹ́nu sẹ́ ni ó máa ni ó máa jámọ̀ jẹ mí o àwọn ọmọ onísìkà wa ni wọ́n sọ̀rọ̀ sí mi kí n gbẹ́dọ̀ sí sìkà ó sì gbà mí lẹ́nu gbà ó dà pé ènìyàn sìkà ló lè mọ̀ bóyá màá lọ fa sìkà mi ta. ẹ ọ̀gá pa ní ẹlẹ́fẹ́ rí mi sí òsì sá. ẹ mo sọ bẹ́ẹ̀ ẹ lórí ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan ni. ọ̀rọ̀ ọ̀rọ̀ wo ni sá. tó sọ pé àwọn ẹ̀mí òkùnkùn wọn fẹ́ràn sìgá ṣé òfin ń ṣe àwàdà ni àbí lóòótọ́ ni wọ́n fẹ́ràn sìgá. ẹ mọ̀ gbọ́ ọ̀gá àwàdà bò láì sí ilé wa iṣu èmi <laughs> ò sáwàdà ṣé ẹ̀yin ò mọ̀ ni. èmi ò mọ̀. èyí nǹkan tó yẹ kémi ó máa mu sìgá ni pé torí téèmù bá ti ń san àwọn tẹ̀mọ̀ pé kíni gardner lè mí sí hmm. tí bá ti ń san báyìí bóyá èmi lè jo ni o àbí kíni gbogbo nǹkan tó bá ti jẹ́ mi burúkú tó bá wà nù èmi ò ti bá ti ń san wọn báyìí kéde ń ṣe nǹkan sìgá wọn mọ ọ̀rọ̀ dànù. mọ dànù. kí n sọ tán kankan wò pé ibi tán bá lúgọ sí pé wọn fẹ́ padà wá bá mi òun tó máa ń fàdúrà pé nígbà mi ti gbà san mo sábà ń. o tún bẹ́ẹ̀ náà sí. ìbẹ̀ náà sí ni. ìṣe tìjà nílò tó bẹ́ẹ̀ sí. ọ̀gá o oh. kí lẹ̀ ń wí ìrìnláṣì nìyẹn. sìgá sẹ́ni ọ̀dà níbo ni kéèntì mu ẹ̀rù ẹ̀ka fi ru mọ́ṣúárì wo ṣé ẹ wà wọn tán ní sẹ́ni mọ́ṣúárì tí wọ́n mọ bá yàn sin òkú tán mọ gbókù lọ bá wọn ṣé ẹ̀yin lè gbọ́dọ̀ wọn kẹ́ bá wọn kán mọ́ mọ̀ gbógúrò àbí kán mọ́ fa sìgá lọ́wọ́. Ah, ah. ẹni tó bá ti ń fa sìgá torí àwọn òkú ni àwọn òkú bọ̀ fi wọlé àwọn náà máa ṣe tiwọn ni agbájọ agbájé ò lè má fa sìgá o ló ah, jẹ́ àrùn tí ọ̀dà ẹ̀tù jẹ́ ọ̀dà mo wá fẹ́ bọ́ọ̀sì gbé nìyí báyìí kákan sọ pé bílí tàwa yìí ká ní àwọn òkú hmm, sọ́ọ̀rì ká ní wọ́n ní ilé kan wà ipe bóyá àwọn òkú náà gbé bẹ̀ kankan fi ṣe. bó ṣe sọ náà tẹ̀lé lọ́rùn kápá pé òkú ní gbogbo àwọn tá èmi náà tí mò ń sọ à ní owó ẹ̀jẹ̀ àpòkùn gbogbo wa kílè yóò ṣe. káwa sọ pé ilé òun káwa níbí bá ṣe wá pé òkú ni gbogbo àwọn tó ń gbé bẹ́ẹ̀ o tí wọ́n máa ń pè nìkan ní military of death of òkú. Eh, kọ́ wá jẹ́ òkú sóòrùn. bí àwọn sójà ṣe máa ń ní sóòrùn ká sọ pé sóòrùn àwọn òkú ni káwa ní à má dé bẹ́ẹ̀ o má dé bẹ́ẹ̀ o má dé bẹ́ẹ̀ òkú ní gbé bẹ́ẹ̀ o kí ẹ̀ kan sàrà dìgbà pé kí n má dèbò kí ẹ̀ kan lọ ra sìgá mi kí ẹ̀ mú pálí sìgá kan dání bóyá láìta àbí sànà kó tó bá ti dẹnu géètì báyìí kó kàn bẹ́ẹ̀ náà sí ni pátá kó sáré pèsè àná yọ èmi kó kàn gbèsè kó wọn kì í àdànù mi. Ah! wọn kí ayé kó sun oṣù kan nínú ilé àwọn òkú òní dọdọ rẹ. ní sìgá náà. ní sìgá náà lẹ́yìn sọ́dọ̀ wọ́n kìnà sí ni ah! kí lè fi sìgá pè kí ló dé tó jẹ́ pé àwọn aládùúgbà tí wọ́n bá fẹ́ sábà wọn lè mọ́ lò tùràrí ká ní àwọn sẹ̀lẹ̀ àbáwọn kéré ẹ̀bù ẹ̀bá tí wọ́n fún tùràrí àbí káwọn ní àwọn àfáà náà tí wọ́n fẹ́ ṣe àdúrà sẹ́mi kọ́ máa lo kíní. ẹ àwọn náà máa lo kíní seven seven nine nine. ẹ ẹ wọ́n bá ẹ wọ́n bá lo seven seven nine nine. wọ́n bá lo tiritiri. torí ẹ̀mí òkùnkùn ni torí ẹ̀mí òkùnkùn ni gbogbo wọn ṣe máa lo. mo dára. Ah! ṣe ti mọ̀ pé ẹ̀rí fi kíní turare àti sìgá ó papọ̀ mọ́ra wọn báyìí adégbòdù ni wọn wọn lẹ́pọ̀ ni oríjà yìí sá. kọ́ wa mọ̀ ká wáyé kí ọ̀rọ̀ ti dayọ̀ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ lójúmọ́ ẹ ọ̀gá tí àbá níbù kéré jù kọ́mọ́dà gbà tó jẹ́ pé olúwẹ̀ wá fẹ́ sọ bíbà ìdí shrine àbí ibi ilé onífàájì kólúwẹ̀ mọ́ máa tún wọn bá Ṣàngó ṣe competition èmi mm. máa fi mu pálí méjì lójúmọ́. kọ́mọ́dà gbà tẹ́mi máa fi tèmi dí àwọn yòókù lọ́wọ́. ẹ iṣẹ́ sìgá ọ̀rọ̀ àti ọmọ báyìí fi tiẹ̀ fi dídá gbogbo ẹni tó bá fẹ́ dí lọ́wọ́ fi dí wọn lọ máa mu sìgá lọ báyìí ah! máa mu sìgá tó bá fẹ́ mu pálí mẹ́wàá lójúmọ́ máa mu lọ ìrọ́ni èmi ọmọ pé sìgá wúlò bẹ́ẹ̀ àti mo pálí mẹ́wàá ò lè owó tí ìfẹ́ ra ni ò sí. owó bò owó ti wà hm? ọmọ buwó nọ́mbà yìí nísìn ni iṣẹ́ sìgá ò sí ọmọ sẹ̀ kódà ò ní ṣe gádínàmù ọgbà transfer nísìn náà báyìí. kí mo ṣe fún yẹn fẹ́ gbàjẹ́ lẹ́nu mi nù. mi ìgbàjẹ́ lẹ́nu mo fẹ́ fòye kóyè rẹ ni ọkàn bí amú sìgá sìgá nìkan ni ọmọ mi nínú ilé ìfún mi bàbá gbé òkè mu sìgá pálọ̀ mu sìgá gbogbo yàrá gbogbo bí ọba dé. ọ̀gá ńgbà tí n bá fi gbèsè ayé mu mu sìgá níbo ní ti rówó oṣù tí ń kò lọ́lé bó ti fowó fún wa sìgá tán náà. ọ̀pọ̀ ìgbà owó oṣù lórí pé mo fa sìgá bẹ́ẹ̀ ni mo sọ fún ọ owó oṣù rẹ màá tún fi léèsì ẹ lọ fún mi lọ́wọ́ bẹ́ẹ̀ mo sọ sórí tí a fún àwọn ìlò tó kọ̀ọ̀kan gbà nísìn mo mú sápò nìyẹn kì í sáré owó oṣù ọgbà fifty nísìn. nǹkan tó dànù àwọn èèyàn ọmọ ni. ṣé mi ò mọ̀ pé sìgá ní ipò àǹfààní bẹ́ẹ̀. ó ní mo dára èéfì ìwà ìfún. Ah! ọkọ mi mu. ṣé mo pé àwọn kan máa ń sọ tó bá fẹ́ gbé bọ́lọ́ sọ́dọ̀ àwọn ìyá tó bá fẹ́ lọ bẹ àwọn ìyá gbà wọ́n ní àyà ẹ̀jẹ̀ èbúrẹ́ ẹ̀jẹ̀ èbúrẹ́ torí pé àwọn ìyá ti mọ̀ pé èbúrẹ́ táwọn bá jẹ báyìí nǹkan sà wọn nù bẹ́ẹ̀ ni sìgá ṣe jẹ́ sókun. Ah! mo gbà ẹ ẹ mo gbé sìgá wúlò sọ́ọ́rí mo lọ́ọ̀rẹ́ kàn gbámúṣe mi ń ẹnu hmm? làárọ̀ pé bá fọ àwọn ìwà gbogbo ìgbà ẹmu rẹ ọmọ ẹsẹ gbé nígbà rẹ ṣe ẹyẹ rẹ àwọn ẹgbẹrakẹbẹra kankan dẹbẹ rẹ láyé ó ẹgbẹra lòun náà ó ń bẹ ti gbẹgbẹra wọn kò yà fún mi so ọkọ mi ni gidi tí mo fà gan fẹ mo sọ tí mo fà bí àwòrán. ẹ wò ọ̀gá tẹ bá fẹ́ tẹ fà ẹ má lọ ohun tẹ́ kọ pálí rẹ torí nǹkan tẹ́ kọ pálí rẹ ni pé federal ministry. warn that smoker is liable to die young. Eh? uh, uh wọ́n sọ pé ẹni tó bá fà eh, eh, eh, ó ṣe ṣe kókó kékeré àmọ́ ẹ̀yìn kan ra níbi dáì ẹ̀yẹn nǹkan tí mo ṣe nù ẹ báyìí rò parẹ́ ẹ̀yìn onírì ẹ̀yìn onírì ẹ̀kan akàkù federal Ministry warn that smoker young young àti yọngi ẹ bá ẹ bá lè mọ yọngi sí <laughs> ọkọ mi mo ti wá ẹ ní <laughs> iṣẹ́ ti bẹ̀rẹ̀ ìbá sọ fún fíyè kó fún ọ ní fifty thousand lónìí ní ìsìnká àfihàn sápò ṣé fifty thousand àbí fifty naira fifty thousand owó pọ̀ ọmọ sìgá mu ọgbà transfer mu mo dára bí mo ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ti dàgbà sọ̀dọ̀ sìgá mi. Ah! ǹgbọ́ má wọ̀rí èmi ló yé èmi ló yé má wọ̀rí nǹkan ah! ń ṣẹlẹ̀ yìí ọ̀yàǹgbà <laughs> lọ́ra sìgá kọ bẹ̀rẹ̀ sí mu sìgá kiri inú ilé. ọ̀gá sì ṣe pé torí pé mò ń fa sìgá ẹ̀ sáà kiri lẹ́nu iṣẹ́. irọ́ ọmọ ọmọ yẹn kó yẹ ẹni o ti gba sẹ́nu. na sìgá kọ́ ọmọ mú sìgá. ọ̀gá bẹ́ẹ̀ ah, ah sìgá ṣé bọ́ọ̀ bá gbé kọ́ wá kọ́ mi. ṣé ìjọba tó yẹ sáà kiri báyìí. sáà kì bó o ànínú mi nù sí ọ tó bá tún ti ra sìgá lé wá kọ́ mi. Ah, sìgá mọ bẹ́ẹ̀ mo sọ. èmi mọ̀ pé sìgá yẹn àti padà kéré sìgá. Ah, ó kéré bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ pé kí ó ọ̀dánárì ẹ̀tún ìta kólówó lọ́wọ́ kọ́ fẹ́ gbà lówó rẹ̀ kí wọ́n ní ẹtí ń ṣe irú ìta kọ́ fún àwọn ọmọdé ẹ̀rọ ti gbà. èrè ni ọlọ́run ní èrè ni èrè ni mo fẹ́ bàbá bá lọ́wọ́ èrè náà látàn ká ṣiṣẹ́ bí àkókò ẹ̀ka lọ́wọ́ ọlọ́run kò fún mi ṣiṣẹ́ àbókìrì ń pe ọjà wọn ti tán bí ìṣẹ̀lẹ̀ lọ sọ́jà ni wọ́n ní àpàdà wáyà. mo dáràn kí ló wá ń tà àbókìrì ń ta sìgá kò lè rí pálítà ní nta ìwé ẹyọ sìgá òun tán sìgá òun tán ṣé bẹ́ẹ̀ ti ta sìgá tó fi kọ́ lérè olóògùn ẹ̀ ta sìgá jù. àwọn èèyàn fa gan ni. ayé ló ta sìgá jù. bẹ́ẹ̀ sà. mo ń gbé ẹ̀mí gbóná gidi ni o wọ́n dáná sọ́nà ẹ̀yìn kò sí wàhálà. ọ̀gá náà bínú ẹ ẹ ẹ sà sìgá tí ẹ fà láti jọjọ yìí tẹ̀sán wa gbígba sìgá lọ́sàn-án wọn ṣé kò sí sà. àkínní ọ̀sẹ̀lẹ̀ nítorí bá wù ẹ lówó ló lè fi omi gbé náà sí tó lówó bá wò pé bá mi gbé mi kaná mo fẹ́ fi mú tíì ó lè lówó ọ̀mú tíì mọ́ ọ̀gbẹ́ mi kókà òtù owó ń bẹ tí ó fi rà bó bá dúró wọ̀ mú kókà òtù mọ́ ọ̀gbẹ́ mi ṣàǹkìṣà yóò tún mú kò sí gbogbo nǹkan tó tẹnu mọ́ lè gbà gbogbo ẹ̀ ni màá tẹ̀sí nígbà bá dùjọ́ kan tí mo tẹ̀sí gbogbo ẹ̀ tán màá tún tẹ̀sí gan-an kò sí ní tí ò ṣẹlẹ̀ mò ń tẹ̀sí owó nílẹ̀ rẹ ọmọ tó sì páálí máa fẹ́ lọ́ba àwọn páálí wa wábi tó bá fi lè rí páálí sìgá lọ. bóyá kí mo sọ́dọ̀ woman tó wà ní sálẹ̀ street ni bóyá àwọn wà ní. tó bá tún débẹ̀ tọ́wọ̀ bá tún rí bí ọdún mo fẹ́ ti gà pálí pọ́nra pálí méjì pálí ẹ̀kọ́ pálí méjì máa pálí ẹ̀ èmi nìkan máa mú ti gà kú mi nìyẹn. wọ́n sàṣì mi ni. wọ́n sàṣì ẹ̀. wọ́n dì mí ni. ajukunfa ajukunfa kò mọ ìwọ. ìwọ ìwọ lè mi lé ìwọ ìwọ lè mi lé ìwọ lè wọ ọ̀fẹ́ mi lé. ọ̀nà yìí sẹ́fẹ̀ mọ̀ ọ̀nà yìí mọ̀. wọ́n máa tiẹ̀ pa lọ. jọkijọ tó bá tún ṣe bẹ́ẹ̀ jọkijọ tó bá tún ṣe bẹ́ẹ̀. òní kìlọ̀ lẹ́nu ọkùnrin yóò pa mí sẹ́ ó máa pa mí pẹ́ẹ́pẹ́ẹ́. àkó bàbá olówó má lè gbádùn owó tó ní kéèyàn má lè gbádùn owó tó ní báwo ló kéré máa ní sí. orí ẹ kí ni ìṣẹ̀lẹ̀ báyìí ara mo làwọn eléyìí báyìí. àwọn ọ̀rẹ́ mi of course àwa ṣe fàájì ni torí pé ọdún máa ń mọ àwọn ọ̀rẹ́ wa sílẹ̀ ẹ̀yin náà báyìí. bẹ́ẹ̀ni. Ah, ẹ ti kúrí lẹ ẹ wá tó mu ọtí sọ ọkú mọ̀sẹ̀ bá yìí. gbé gbogbo ẹni burúkú ẹ sọ́wọ́ tí ìwọ bá kó àwọn ọ̀rẹ́ wa sí ṣé mo máa ń kọ̀ọ̀kì. Ah, ṣé náà ti ń pe ìgò sí this year next year ìgò sí next year nígbà wo dún ni. ṣé ibi tí wọ́n ti ń bọ̀ ọ̀mọ́tí àbúrò bí wọ́n ṣe ń ṣe láyé wọ́n ṣe lọ́rùn ọgbẹ́ tó wọ́n kú ọmọ pé òkú ń ah, kí ni gbogbo ọyọ kẹta mo tó wọ̀nyí ẹjọ́ kọ́ bàtà fún mi lọ mi lè gbàgbọ́ fún wa nù lọ kó wà nù kó fún wa nù lẹ kó lọ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ó gbà mí lẹ́nu ni mo dára wọn lù mí wọ́n fẹ́ pa mí olówó kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ẹni sùúrù. ó ń gbé ní sùúrù bọ́ọ̀lù olówó ṣe máa ń ṣe ṣe mo sọ fún ọkọ olówó ní mímí. wọ́n mọ̀ tí ń ṣẹlẹ̀. ẹni sùúrù. ó ní sùúrù. ó ti ọ̀kí dé tọrọ mi kàn ṣáà ṣe sọ jẹ́ ìyàwó gidi náà ni. sọ tó yẹ ni ah, ẹ ó lè jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kó yé mi. Hmm? Ah, mo ti ah, ní ṣe sùúrù nǹkan ni ọ̀dá. kí ni ìṣẹ̀lẹ̀. bàbá ẹgbẹ́ òde náà owó nínú kọ́mọ́dù. kí ni sọ fún mi nǹkan tó ṣe. sọ ẹ sọ kí ni mo tún ṣe rẹ kí ni mo ṣe tẹ̀ ń bẹ̀rù bá mi bá mi sìn. Ẹ̀bẹ̀dé èmi ò dẹ́rù bá ẹ mo kàn fẹ́ ran iṣẹ́ ni. ìjọ wo sí ìgbà wo náà ìjọ wo ni kó five hundred nìkan lọ kódà báyìí síbẹ̀ yìí náà sí fún ẹni five hundred fún five hundred nígbà ìwà láyé rù kódà. kò sí problem ṣé kí n bá nǹkan mi padà. ẹ má gba owó làbúrò bá nǹkan mi padà gbogbo àwọn èèyàn ti mọ̀ pé mi mú nílé. lónìí jẹ́ kí n gbà á balẹ̀ balẹ̀ lóbi láti kówó lọ. wà á fún wọn ẹ̀dọ́ olówó mo ní ìsinmi báyìí ilẹ̀ ń kọ́ ìdúró olówó. Ah. Ah. ẹsà ẹ má bínú à ń ṣe àwọn àṣọ kan ṣiṣẹ́ kan nínú lọ́wọ́ ni òfin ni kẹjọ́ kò síbi báyìí ṣé ò sí. Ah, ẹ sà ó sí o èmi ò mọbi téèyàn ti lówó tí gbádùn ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ó lè yóò ṣe lówó tí ò ní gbádùn owó tó ní nínú ọ̀rọ̀ ìwọ̀n jẹ́ ń gbádùn owó mi ẹlẹ́kùn ṣe rí ẹnìkan lọ sọ fún mi wípé mi ò bá dé ṣọ́ọ̀ṣì wọ́n lè bá yàn ṣẹ́gun ìṣòro tí mo ní ẹ̀mọ́ ibi kẹ́mi òkùnkùn máa gbé pẹ̀lú yìí ẹ̀mí òkùnkùn ń gbé pẹ̀lú mi ó ti wá abayé mi jẹ́ ìṣòro ti wá pọ̀jù fún báyìí ní ìwárá yàrá mọ́ ẹ̀rọ àpòmọ̀fẹ́kẹ́ bá ń lé ẹ̀mí òkùnkùn lọ láyé mi. ẹ jí mọ̀tà ẹ pẹ̀lẹ́. Mm. alàgbà kí ni a ní ṣe pẹ̀lú ẹ̀mí òkùnkùn àti pé ṣé ṣe wọn ní mọ́ lórí ilé tẹ̀kọ́. iṣẹ́ ọwọ́ mi mọ̀ inú ilé tí mò ń gbé èrè mi ni èrè tí mo jẹ nílé mi èrè ayé tí mo jẹ ní kọ́lọ́ jẹ́ ń jèrè ọ̀run àmì ní àwọn ọ̀fẹ́ kí jẹ́ ń jèrè ayé kí ń jèrè ọ̀run ẹ bẹ́ẹ̀ sì bá mi lé wọn dànù èmi ọmọ ké ẹ̀mí òkùnkùn máa gbé pẹ̀lú àbí ìgbòkú ẹ̀wò ẹ̀jẹ̀ ń dá yín tán bí ìgbòkú bá ń gbé pẹ̀lú èèyàn òkú tó ti kú as far back as ọdún tó ti kọjá kó máa gbé pẹ̀lú èèyàn èèyàn tí ń mí ẹ̀yà kí lẹ́yìn ló kò ṣẹlẹ̀ òkú bí ẹjẹ́ ń sọ pé òkú kákan sọ pé òkú gbé kò lù bó ẹ bá mi lè dànù ẹ dákun ẹ yà mí òkú. ọ̀dà ẹ̀yìn bíbélì mi jẹ́ kó yé mi pé àyà yóò pa àwọn àlejò wọn ò fi ìbẹ̀rù gbòdì jáde kó níbi kan lọ́ fi wọn gbogbo ẹ̀mí òkùnkùn tó wà láìka àti àyídànù mo gbà ládùúrà ní orúkọ jésù násàrẹ́tì gbogbo ẹ̀ yóò jáde ọlọ́run orí jẹmọ́ yóò lè mọ̀ jáde ẹ̀wọ̀n wọn ò lè jáde bẹ́ẹ̀ ṣe sọ lásán yìí kò lè jáde mo mọ ah, mo mọ tí mò ń sọ ọ̀rọ̀ mi ò yé yín. Ah, ah. alàgbà a máa ṣe àwọn àkànṣiṣẹ́ kan ni tí a máa fi yí àyíká àti àyídàrún lè yí pẹ̀lú tùwárí olóòórùn dídùn. gbàdébọ̀ òkú òkú alàgbà. bọ̀rọ̀ olùṣègùn olùṣègùn ní bàbá olùṣègùn olùṣègùn ni yóò mọ̀ ọ́n olùṣègùn ìyẹn mi mímọ́ olùṣègùn ni mẹ́ta lọ́kàn. ẹ̀sà ẹ̀sà ẹ̀ rí ohun tí mò ń rí ohun tí mò ń rí ẹ̀ rí ohun tí mi rí báyìí tẹ́ bá gorí ọ́fíìsì ẹ̀ ẹ̀ lè rí àmọ́ ìjọ gbogbo yékéyé tí ọba nà mí mo sì tán láti san mo fẹ́ kẹ́ bá ń lé ẹ̀mí òkun tí a bá ti wá parí iṣẹ́ yìí ohun tí ẹ bá rí ẹ wá fi ṣètò pẹ̀lú ọlọ́run màá dúpẹ́ àmọ́ ẹ ẹ mọ nǹkan mo fẹ́ sùn bí ẹ jẹ́ mọ́ gbé bí káfí lọ táfí bá mi lẹ́mìí òkùnkùn. alàgbà ẹ máa lọ ẹ máa padà wá àmọ́ kẹ́ lọ ta ló ń sọ ìyàtọ̀ èrè nínú èrè ẹni ṣiṣẹ́ ló ń jèrè la orí mi mọ́tàlá so tí lè yí ni tẹ fẹ́ sọ bí ìdí sọ́ọ̀sì ni ẹ sọ fún wa àdóhùn gbogbo wọ̀wẹ́ tẹ̀sẹ̀. bàbá tálà kí ni wàhálà ti yín bàbá àṣọ bí ìbàdí di mọ́sálásí àbí kan sọ di sọ kò bá ìwọ̀n kan sọ di ilé aláwo kẹ́sà ti máa fáwọn àlówó. ọ̀rẹ́ bá ti ń fi náírà wá bí ìgbà tí wọ́n ń sun ẹran ni wọ́n ti gbé náà pàtẹ́ wọn pé fífẹ́ ẹ̀ ń ṣe fífù ṣe fífù. láì jẹ́ pé bọ́lá olú ẹ jẹ́ súyà tọ́ba tẹ̀sán ìbàdí sọ́ọ̀sì ó fi dá náà ni torí ìwé mi ní ìsìn báyìí ọ̀gá ìwé mi sọ̀sọ̀ wọ́n fi mi ṣe díkìn ni. díkìn ni díkìn sọ́ọ̀sì wọ́n fi wọ́n ṣe díkì díkì kí wọ́n fi ọ̀sẹ̀ síkì wọ́n fi ọ̀sẹ̀. irọ́ ọmọ nǹkan kan. síkì kọ̀ pọ́tà kì náà bá fi mí tè tí ó tẹ́lẹ̀ lè jẹ́ díkì sọ́ọ̀sì ni. ìwọ tí wọ́n máa kọ́ sórí akọ́sórí eh. ṣé bí wọ́n mọ̀ kọ́ mi lè wọ́n la kọ́sórí. àbí àwùjọ àwọn bá ti fẹ́ ìfọ́lẹ̀ ti ṣe n ò sì ní ṣe but ní sísí fọ̀gọ́fẹ́ lọ́gbà yọ̀bà gíbi sólómì kan ti sọ fọ̀hún tí ó bá bìlí bọ́ọ̀tì yìí sinapẹ̀ yìí bẹ̀tẹ̀ àbẹ̀bẹ̀. ẹ sinapẹ̀ yìí nínú kíní ìjọ tí fífi sinapẹ̀ yìí láìsí kílọ̀ọ̀sì láìsí kílọ̀ọ̀sì. ọ̀wọ́ wọ́n mọ báyìí dùn. èrò ẹ̀ṣẹ̀ ọmọ báyìí dùn. ẹ̀yin máa dé bíi fẹ́ fẹjọ́ gbadé sùn ni torí ó ti máa ń kọ kó ṣe máa ṣe ti máa gbàgbé láti àárọ̀ ló ti jáde tó lè ṣì géètì lé ó ti lọ́ọ̀sì ó ti ní ní ní wọn náà kò dẹ̀ sí ìwọlé padà a lè ti wọ gbẹ́rù rẹ̀ àárín. ẹ ẹ gbá nínú. bẹ́ẹ̀ ni sà. òkèlè náà ti mọ tí gbogbo ní ilé ìmọ̀ ó ti lọ ṣé orí bó ṣe wá lọ àlọ́ lámìlámì làárí ẹnì kẹrábọ̀ rẹ̀ ó ti bá tiẹ̀ lọ kò ṣiṣẹ́ nílé ìmọ̀ kó o sọ fún gbogbo àwọn yòókù yìí pé èmi ní gbàdébò nígbà nígbà tó gún lé gan ọlọ́run pe ọmọ israẹli ọlọ́mọ israẹli òun ní òòrò ó ní ẹgbẹ̀yìn wọ́n sì wẹ̀yìn ológun ti ń jà yẹn nínú mọ́ èmi náà sì wẹ̀yìn báyìí ogun ti ń jà mí rí mọ́ ẹ mi rí gbádùn ọmọ ẹmọ ẹmọ ẹmọ. ọ̀gá mo mọ̀ pé gbádùn oníṣẹ́ ẹ̀dùn ó ti ṣẹ̀yìn àbí. mo sórí ṣiṣẹ́ o kọ̀ṣẹ́ o ìwọ fílẹ̀ alẹ́ mi sọ pé kò ṣiṣẹ́ mi lónìí ẹ̀yin ọmọ ìjáyé pásátì lọ lọ sọ fáwọn olókùnkùn ní ìtẹ̀rí gbádùn ọmọ lọ́ba àwọn lọ́ba àwọn lẹ́sìn lọ bá wọn tọ́ba ti àárín tá mo gbọ́dọ̀ sẹlẹ̀bírẹ́tì ó mọ̀ máa bá ń gbé ọtí. Ah! èmi èmi tí ì dá. ẹ̀rọ àdúgbò lè ń sìn kọ́ mi nígbà tí yóò lòwó tí òní lè gbádùn owó tó ní mo wọ́n ti ṣe wẹ̀ àṣẹ mi mọ̀ parí mọ́ ayé tó jẹ báyìí. Yes lọ gba tùràrí òfin sí gbogbo ilé tó náà kí ló wá. sọlá ní màlẹ o. tó bá sọ ọ̀rọ̀ kọ́ ọmọ aláyé màlẹ o. ìgbà tí ìlú wà bíi tiẹ̀ láyé ṣé mi ò ṣòro fún ẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ẹ́ kó wá ṣòro ìwọ̀nba fún mi padà olórí ìṣòro fún ẹ ṣé wọn lọ gbogbo tó jókòó ti ìwọ lórí mo ní ṣé wọn lọ ní. bẹ́ẹ̀ni lásán là ń sọ jẹ kò sákàrà ń kò sí mọ́mọ́ ojú pé yóò ní ni ó ń pè mí lóhùn kò kò tún sóhun. ó dà nígbà tó ń gbé bẹ̀ láti gé èmi ṣe ní ebú kà síbẹ̀ ni ó gbé kí náà ń ẹ dúró ṣé ẹ mọ̀ fún wọn ní bọ́tà kì í ṣe oúnjẹ ọ̀bọ. ọ̀bọ ṣe sọ nìyẹn. ẹni commandos tálẹ̀ sàlẹ́ǹtì tán fọ ẹlẹ́nu báyìí. fọ́ọ̀kì ẹ̀fẹ̀ jẹ sọ́ọ̀kì. kí ló fọ́ọ̀kì alẹ́nu. bẹ́ẹ̀ bù ẹnu mi fọ́. ẹnu yé ni ìyá ọjẹ́ mo fẹnu gbá sí àkèésí. àti ọ̀gá ẹ̀ tójú mo ní tẹ́bá ti fẹ́ ra nǹkan ẹ mẹ́ ń pè mí kí n bá bá yín wá mú ẹni tì tẹ́fẹ́ mú sálẹ̀. ṣé mo sọ kalẹ̀ látòrí stẹ́ẹ̀bù ni mo fẹnu gbá kíní stẹ́ẹ̀bù kíní fáńbìlẹ̀dì tí wọ́n yí wa là mí lẹ́nu. bí èmi lọ kú ẹ̀kọ́ kékeré títí yìí ogun ayé rẹ̀ ẹ̀dá lọ̀ ó dà sí gbígbé lọ́sọ̀ọ́sọ̀. irọ́ ẹ̀ lọ́bì kankan. ọ̀gá ẹgbẹ̀rún tábà nọ́ọ̀sì yẹn tó gbé yín lọ. ó dà má jẹ́ kó gbé mi lọ́bì kankan mo ti fọ́lọ́run sọ́ra mi báyìí. ó dà ẹgbẹ́ ká wọlé kí n lọ fún ní fọ́ọ̀sì. ọlọ́run orí mi báyìí ó sọyẹ kéèyàn olówó kó mọ̀ gbádùn ara rẹ̀. ẹ wọ ẹgbẹ́ sọ̀rọ̀ pé ẹ kọlà pé èrè tó wà ní ìsìn ẹ ti tún dorí kí láì ṣe dára. ṣé bí wọ́n sọ pé ẹnìkan jáde tí mo bèrè pé gbadébọ̀ nǹkan tó ló ti jáde lọ. ọ̀gá jẹ́mi náà olómọ̀lòpọ̀ jáde yìí mọ̀ pé bírèkì táà ń jẹ́ lọ́ba ara wa olóòrò ṣẹlẹ̀. olóòrò abáyé wuli. olóòrò abáyé wuli. mo dáràn mo dáràn a ẹlòmíì ẹwò ẹlòmíì ọkọ kú wọn nìkan lọ pa wọn ní mọ pàtẹ ní jẹ ní. ojú ló fi ń wá o. ojú ló sì wọ bí mo bá sí mọ́ra nǹkan fún wa lò. ó jẹ tún sọ ẹnu. ẹ ṣé wàá ti bọ̀ mọ́ mi ṣe bẹ́ẹ̀ ni náà lágbàjẹ́ búrẹ́dì. mo dáràn a mi tiẹ̀ ní bá ń gbàgbé pé lójú ni ẹ̀gbin ríran bàbá mi nà ní ìsẹ ẹ mọ ẹ wò kó tẹ mú ti wá ìkó sí wàhálà tẹ bá mú mi lọ́rẹ̀. ẹ ẹ ẹ lọ́wọ́ ẹ tọ́ ẹ lé lẹ́nu tẹ lọ́dọ̀. ẹ lé lẹ́nu tẹ lọ́dọ̀ ní ọ̀dọ̀ náà kọ̀ sí ọ̀dọ̀ mi. ọ̀dọ̀ mi tó wá ẹ má bọ̀ ọjọ́ tẹ bá lù rẹ. ọ̀dọ̀ mi tó wá ní ìlú ẹgbẹ́ ti ti rú mọ̀. ẹ mọ gbogbo ní ọ̀kà ṣẹlẹ̀ kọ́mọ ṣẹlẹ̀ lójú gbogbo wa. bí tún náà wà bí yẹ. Ẹ̀bẹ̀dí Ìsẹ́yìn Orò ọmọ Ẹ̀bẹ̀dí mọ̀kọ́ pẹ̀lẹ́ ṣáà fáà ni èyí tó tún yọjú sí wa lénìí àwọn ọmọ mi dẹ̀ wọ́n mí sí ẹ o gbogbo ìgbà ló máa ń sọ̀rọ̀ ẹ. èmi náà náà ti rọ̀ mí gbígbà wọn rí kó sìn sí àyè. <laughs> Eh, but ọ̀rọ̀ kan mo fẹ́ sọ fún yín gan ṣe rí wàhálà wà. mi náà ti rí pé wàhálà wà nígbà tó ti ń làágùn nu èsì ni mo ti ń wò pé ṣé kò sí nǹkan ṣe. mo ti fẹ́ sọ̀rọ̀ yìí fún yín tipẹ́ àmọ́ mo kàn máa ń wò pé àbí sọ àbí kí n má sọ àmọ́ nísìnyí ẹ̀mí mi ti fẹ́ pin ọkọ yìí bàbá ọlá mi pọ̀ sí ilé mi ni wọ́n. ṣé ń bọ̀ bí dáàdi gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ ń sìn ẹ̀ ń sọ fún mi pé pọ́síbù àbí. ọ̀rọ̀ mi lè pìtàn ó fìdí rẹ̀ múlẹ̀ torí fákání olúgbọ́n asọ́lù arẹ̀sà asọ́lù sọ́lù sọ́lù ńlóbìnrin gbálẹ̀ ọjà adíáfọ́ ẹlẹ́mọ̀ṣọ́ arẹ̀nìyàn tó kú rèé rèé wé rẹ̀ wá ń jòwèrè kájà ẹni tó bá kú láìpẹ́ ọjọ́ ni wọ́n ń pè lákúdà àyà ọjọ́ tẹ́lẹ́dùn àdáfò tí ìpètò ikú kò ní lè gbélé kò ní gbọ́nà yọ máa gbèrè káàkiri ni eléwu ni wọ́n ń pè lákúdà àyà. ẹ ẹ wo dáàdì nǹkan kan wà tí ò yé mi ṣé wọ́n wú òkú wọn dìde ni àbí báwo ló ṣe jẹ́ gangan. àfẹni tá a bá fi yé àfẹni a bá fi ràn ló lè mẹ́ẹ̀dì funfun nínú ata àdìtú lọ̀rọ̀ ayé ó gbàlàyé ló yé mi ṣùgbọ́n ìgbọ́n mo fẹ́ béèrè lọ́wọ́ yìí kí ni abẹ́ iṣẹ́ tó wà nílẹ̀. bẹ́ẹ̀ bá lé ẹ̀wọ̀ adégbèmí ìṣẹ̀lẹ̀ ṣàyíbá ẹ̀ tí ẹ̀ ní bá a torí gbogbo bá a ṣe ń dámọ̀ rẹ̀ táwọn ń da alúgún táwọn ń da alọ́gbọ̀n yìí gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ là ń sọ sí ṣé bó ti dabara méjì. láàmì júlẹ̀ bàbá bẹ́ẹ̀ ni àmàdébẹ̀ tàbá àjọ mójútó. ẹ̀tẹ̀ bá wà bá kí ni ṣe. má gbá mímu kan. ẹ máa gbókùn. bẹ́ẹ̀ ni ọmú tó mu lèmi náà mu. ọ̀dà mo ń bọ̀. Gbàdébò, kí ló ní mo lọ? Ìwé ìròyìn, mo fẹ́ lọ tọ́lẹ̀tì mọ́ mi. Ah! Kí lè rìn rìn kí lè pọn sàǹdà? Sàǹdà ń rí ẹ̀kọ́ nínú ìlú mi wọ tọ́lẹ̀tì ṣé tó bá fẹ́ wọ tọ́lẹ̀tì òbọ̀ tó yẹ kó wọ ni ṣé tó bá lọ yẹ kó wọ ni. lákọ̀ọ́kọ́ bíi sórí olówó ẹni èrò kò ní ẹnu oṣù bẹ́ẹ̀ni tí o wá rí bí léyìí ṣètò yìí kò sí ibi tó bá wù mí ni mo lè wọ láti fi ṣe gbọ̀nsẹ̀. no way never way wa no way we gats way no way i say gats way no way ẹ ẹ ṣe ṣe ṣe to me bá bá tó bá wọlé àwọn nǹkan tó máa tó máa fara kó o ní láìpẹ́ o lọ́nà nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tí mo kàn notice nínú wáyé ni pé mo rí pé o ti fẹ́ máa ṣe bí ọ̀gá gbogbo nǹkan tó kún ọ̀gá ló fẹ́ wù ẹ́ o ti di virus o ti go viral màá wá jẹ́ kó mọ̀ wípé tó bá ti bọ ilé yẹn àti ilé tó ṣe àti ilé tó ṣe ni máa ròyìn fọ́gà. bíi ohun ìyàtọ̀ sí transistor ṣé mo transistor rédíò hmm, asọ̀rọ̀mágbèsì. tí ọ̀gá tó gbà ẹ́ sílé tó bá wà nílé kò lè ṣerú yàgbàyàgbà tí wọ́n sọ yìí pé kémi máa wọnú ilé lọ tọ́lẹ̀tì gbàdìgbàdì fọlá burúkú ẹ̀ máa lẹ o jẹ́ tọ́lẹ̀tì tán ló ti bà mí lẹ̀ dáadáa ṣé wọ́n yìí padà wá báyìí nítorí lẹ́nìí àti wọ́ àtọ̀gá ẹ̀ tó bẹ̀ ẹ̀ gbòòrò ara yín jáde jáde. Ah, ọ̀rọ̀ ẹgbẹ́ náà lọ sílẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ náà lọ sílẹ̀ never láíláyé ò lè ṣe. Hmm. bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ ìgbàdìgbò adébáyé nílẹ̀ láti àwọn ọjà èyí bá báyọ̀ ní wàhálà ẹni ní ọ̀rọ̀ ẹni ọ̀pọ̀ ní ọ̀pọ̀ ọ̀gbọ́dọ̀ mọ̀gbọ́n mọ̀gbọ́n mi lánà sí ẹni ó wù yẹn ọ̀gá mi dúró dé wàhálà ti nǹkan ọ̀sẹ̀ rẹ̀ lónìí. ẹ ẹ ah! díẹ̀ tẹ́ bá wà lẹ́nu wàhálà tó ti ń bá mi fà ni kí gbàdébọ̀ máa kó ní ọ̀dọ̀ tiẹ̀ kó sọ fún un fẹ́ lo tọ́lẹ́ẹ̀tì yín. tọ́lẹ́ẹ̀tì tèmi. ẹ mo ti bá bá wẹ̀rẹ̀ èmi ọ̀gá wàláì ah! ó hàn sí ohun kan ọ̀nà ní sọ. pẹ́pàdébọ̀ pẹ́pàdébọ̀ pẹ́pàdébọ̀ ló pera rẹ̀ fáwọn ọmọọṣẹ́ mi ó ní ohun káwọn èèyàn mọ̀ pé òun jólúmídé o gbadébọ̀ ló pera ẹ̀ fún ọkọ̀ òun náà ń pè gbadébọ̀ ẹ́ bọ́ọ̀ ni àríkẹ́. gbadébọ̀ dà. a kíchìn ni mo ti ń bọ̀ yẹ kó wà nílé. ó wà ní ẹlẹ́kùn wá mi tí ẹ ń ta lónìí kó máa gbé pẹ̀lú èmi èèyàn èmi. kẹ́ńsákì èmi tó ta yọnu wàhálà ẹnu. ẹni ó pọnmi ọbẹ̀ ọ̀gbádùn ẹni ó rùrù yọnu lùkúlùkú mi lálá mi ìrí bá débọ̀ bó ṣe gbóhùn yín ni o ẹni fún mi àti ẹ ti fáwọn èrè gan àmọ́ bó ti gbóhùn yín ó ti di bẹ́ẹ̀ mọ̀ ó ti sálọ mi ìrí mọ̀. ọ̀sálọ̀ wàláì lọ ọ̀sálọ̀ ọlọ́run tí ẹ ta ẹyin ẹbí ẹ ẹ mọ ẹ rí wọn ló ti sálọ ọ̀sálọ̀ ń bọ̀ mọ́. ó ti tẹ̀bàjẹ́ láti tó ti dé nílé òkú ni bá lébọ̀ ọ̀gá báwo sọ fún òkú ìyàwó mi. òkú méje mo mọ̀ ní ẹbí wọn kẹntẹ ẹrẹkọ wà What could gírí mọ. what's going on sir. ṣẹ́yìn pé mo sọ fún yín bàbá mo ní mi ò wá síbí báyìí hmm. ẹ̀yin lẹ́yìn kí n wá mo wá débìí ni bọ̀dá yìí ń ṣe rárá àdá yìí bí mo bẹ́ẹ̀ ni tó kú ṣe fẹ́ wáyé ṣó possible ṣá. wo obìnrin ṣe sùúrù o ṣe sùúrù o níbi ọ̀rọ̀ apọ̀dà ń gbà mí a máa rí ibi ọ̀rọ̀ o. àti hmm, sí ìṣe pé ẹbẹjẹ yìí ti yàgò. ta ni sẹ́mi ẹbẹdí ó ti ya wèrè wèrè ń bẹ lórí ẹ. ẹ bá sọ fún mi ẹ bá sọ fún mi ẹ jẹ́ wọn sọ̀rọ̀. ẹ jẹ́ ìta sí ọlọ́pọlọ kó o kó àwọn àgbàlagbà wá bí kọ́ ọmọdé aláàmú kọ́ ọmọ àti wọ́n wọ̀n lọ́n bí epo gbóná bẹ́ẹ̀. àwọn ẹjọ́ àwọn ẹni bí ọba sí ẹjọ́ òkú tí ń bá mi gbé tọ́ba gbé fámílì yìí òkú òkú gbogbo yín òkú dẹ́ni bá níbi ẹ̀yìn tẹ́ tẹ́ ẹ̀. ayú rèé o. mo rí orí mi òkú ni bá lè bọ̀ òkú ni bá lè bọ̀ yes òkú ni ó ti kú ti pẹ́ àfẹ́ bá ń kà. ẹ ẹ dúró o. ó dóyú gbirigbiri ọkà bí ọ̀pọ̀ lọ́wọ́ ọ̀tá kìsàkìsà lẹ́rẹ̀ ọ̀sẹ̀ tí wọ́n ń pè ní wàrí ọ̀run ọ̀sẹ̀ ló wọn wá mọ́ ó ní màmá ruru màmá àwọ̀ ruru ruru lọ́rùn ọ̀pẹ̀ màmá àmọ́roro màmá lókè ayé nìkan jẹ́ ni wọn wá sílẹ̀ láti wá dà láàmú nítorí pé gbogbo ogún ojú mi iṣẹ́ tí mo ṣe nílé ayé ní dáradára ó jókòó tẹ oúnjẹ lọ. báwo lọ bọ̀wọ́ láwọn ojú ìgbàgbé ẹ ẹ àbìjà àbìjà ẹni sòrò ẹ bẹ̀rẹ̀ sí ní pọ̀pọ̀ kí ló ẹ fẹ́ kí ilé disappear tẹ́kì tẹ́kì kí ló ṣẹlẹ̀ sọ́kùn. bàbá ẹ̀ làbìjà gbogbo àwọn aráalé yìí lè dúdú yìí ẹ̀yin jẹ́wọ́ mi ọ̀rọ̀ gbẹ́dẹ́ yìí o ta ló kọ́lé yìí. ilé ọ̀gá mi. ọ̀gá mi ló kọ́lé my boss gbogbo ìgbà ni wọ́n sọ̀rọ̀ tọkọ ẹ̀ lè ṣe scam ni ọ̀dà ma olùmọ̀jẹ́ ló kọ́lé. èmi kọ́ gbogbo tí a bá ṣẹlẹ̀ lónìí mọ̀ ọ́ tẹ̀ nígbà wọn olùmọ̀jẹ́ ló kọ́lé kí ló wá dé tọ́lá bẹ́ẹ̀ fi dẹ̀rù àlàbọ̀rùn tó fi fojú kokoko gbogbo ológun fún tààlù tálàbọ̀rùn mọ́ ẹ̀ kára bọ̀ ọ̀hún rẹ̀ agbára mọ̀ ewu tó ṣẹlẹ̀ olùmìdé ọ̀gá mi gbà tí mi ṣe dírẹ́bà lọ́dọ̀ rẹ̀ tó ń kọ́lé mo ní ẹ sọ fún ìyàwó yìí ó lè wọ̀n sọ òun ò sọ kò sọ kò sọ fún ìyàwó ẹ sọ ó lè wọ̀n sọ ó lè ayé ẹsẹ ẹ sọ fún ìyàwó ó lè wọ̀n sọ kò sọ ó dẹ̀ kú anybody ò mọ̀ ṣé kí ni tèmi kọ́ yìí ṣé kò kí n ṣe dé ẹ tó bá jẹ́ wọ kí ló máa ṣe tó bá jẹ́ wọ kí ló máa ṣe kò sọ fún ìwà àkọ́kọ́ ẹ̀ ok màá bọ̀ sí bọ́ọ̀bù yìí bẹ́ẹ̀ sí wàá ma bọ́ọ̀sì mo ti mú. ọmọ sàbáṣà máa ń sàkí èyí tó tàbí ọmọ ìyá náà nínú o ẹgbẹ́ ni o ẹgbẹ́ gbọ́dọ̀ ọmọ ọmọ ẹni o. gbọ́dọ̀gbọ́ ni wàhálà sí mọ̀ mo ti mú ma bọ́ọ̀sì bọ́ọ̀dù. ọmọ sàbáṣà máa ń sàkí máa ń sàkí. farabalẹ̀ o tó bí bá farabalẹ̀ àárín o farabalẹ̀ o ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ o tí ń ṣẹlẹ̀ báyìí. ẹ mọ tí ń ṣẹlẹ̀ sọ́kọ̀rọ̀ yín balẹ̀. ẹ ẹ jọ sí sílámù yìí ewu tẹ́ mi ò tá mi mọ́tò ń tẹ̀wé. wàá wàá máa bọ́ọ̀sì bọ́ọ̀mù máa bọ́ọ̀sì bọ́ọ̀mù. ẹ wò ṣé o kọ ta ló wà mí. ìwé eléré yà yà wọ kàwọ ṣé kì í ṣe oko olúmìdé kọ́ ló kọ sílẹ̀ síta àbọ̀ nǹkan kó olúmìdé àdìrà ẹ̀ tó nǹkan ní jẹ́ bẹ́ẹ̀ olúmìdé kọ́ ló kọ sílẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ohun rẹ̀ tó orúkọ ẹ̀kọ́ yìí why you why you giving it to them. ọ ìwé ilé àti ìwé ilé iṣẹ́ ọṣẹ tó dọ́là òun ni ẹ ṣé nítorí ẹ̀rọ fẹ́ pa mí thank you thank you ṣé nítorí ẹ̀rọ fẹ́ pa mí ok làwọn bọ́ọ̀sì máa jọ ilé ojú sẹ́ bẹ́ẹ̀ ló sọ fún mi thank you tí mi bá jọ ilé ojú thank you. bínú ọ̀gá náà bínú ọ̀gá náà bínú. wọ́n máa bọ̀ ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ lóye o ìyàwó olùmídé ìyàwó òkú yẹn bàdébọ̀ ìyàwó o nítorí tó bàdébọ̀ kọ́ni ló fẹ́ pa mí mọ ah, ọ̀gá ọ̀gá tẹ̀ ń pariwo ṣé ẹni pé kẹ̀tì kẹsí lè yìn lọ́pọ̀lọ́. ẹ kọ́lẹ̀ kò fún wa. bí kò fún gbogbo ọmọ ẹ̀sán ó jẹ́ èèwọ̀ bẹ́ẹ̀ bá jẹ́ ọ̀run àwọ̀ bẹ́yẹn bá ti jẹ́ ó di dandan. ẹni bá ṣeun kẹ́nìkì ò ṣe rí ojú rẹ̀ òun tó ẹnìkì ò rí rí. ẹ eléyìí ní àwa ajẹ́kọ̀ọ́ ajẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn èèyàn tọ́jẹ́ pé gbogbo nǹkan ẹ ẹ fẹ́ yàwó ẹ lè fi mú hàn ẹ máa ṣe nǹkan ẹ ní jẹ́ kí ìyàwó yín mọ̀ ẹ máa ṣe nǹkan ẹ ní jẹ́ kẹ́bí yín mọ̀ kódà kódà ṣé bẹ́ẹ̀ pàmí mọ́ inú ẹ̀lú lu gbogbo àṣírí ara mi kankan mọ̀ ẹ́ gbogbo gbogbo bí ògbó ó ti nǹkan kùn yín kó rìnrìn àjò ẹ̀ ibi tọrọ obìnrin máa fi èsì rè ṣé gbẹ lóyún kàn báyìí ṣé fún lóyún kàn ọ̀rọ̀ ẹ̀ ti dayọ̀ kí ló máa ṣẹ̀yìn ebi tọ́jọ́ pé ọdún ẹkú lẹ̀ rẹ̀ ọdún ẹ̀rí rẹ̀ máa sunkún ọlọ́run ti sọ ọ̀rọ̀ ti dayọ̀ ọ̀rọ̀ ti dayọ̀ òótọ́ ọdún ti tẹ́rù kàfalẹ̀ báyìí. ìjọ máa púpù lè mi máa oúnjẹ ni mo ṣe tí mo lè bá ń ṣiṣẹ́ náà. sọ ìyàtọ̀ èrè nínú èrè ẹni ṣiṣẹ́ ló ń jèrè èrè ò sí nínú èrè èrè wá kúríṣiríṣi èrè ìwà èrè ní èrè iṣẹ́ tá a ṣe ń kán ara mi èrè ní ẹni ṣiṣẹ́ ibi láyé bí àdèrè ibi ẹni ṣeré láyé àdèrè ire ẹni ṣiṣẹ́ ló máa ń kọ̀rọ̀ ọjọ́ láyé bí bàbá bá mi fèrè tó pọ̀ tó pọ̀ sóhun tí bá dáwọ́ lé èrè ní ọlọ́run ní èrè èrè ni mo fẹ́ bàbá bá mi fèrè tó pọ̀ púpọ̀ sáwọn adáwọlé ni ó èrè ni.